الحمد لله الذي تم الدين وعظمه وأنزل الكتاب وأحكمه وأرسل محمدا بالحق وعلمه ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba dájúdájú sí ti pé méjì lọ lọ́rọ̀ ní ọkọ̀ náà èyí sì fi dájú lọ fún ìlànà onísọ́tọ̀ tó sọlọ́rọ̀ bá sallallahu alaihi wasallam èyí sì burú jùlọ fún àlámà ní òní tí agbélẹ̀rọ rẹ̀ sínú ẹ̀sìn gbogbo àgbélẹ̀rọ inú ẹ̀sìn ìsinà ní títọpasẹ̀ ìsinà agbóni ẹni bá wà ń bẹ lórí àgbò yóò tọ ìyá náà wò kọ́lọ́nkúlà الله عز وجل فصل محمد قل ثم جعلناك على شريعة من الأمر فاتبعها أتو قوتنا شريعة لولا لما يسر لما يجير توقف القيامة للقوتل ولا تتبع أهواء الذين لا يعلمون mọ́tẹ̀lẹ́fẹ́ ẹ̀rọ àwọn tí wọn ò máa kankan pa ẹ̀sìn rẹ̀ iṣẹ́ ni wọ́n bẹ lórí ayé lásán tí wọn ò rò kà sí àbà tí wọn ò rò kà kó làwọn ti bọ́ náà ọba pàdé ìdáhùn náà ló ba kèmíté bàkàtàbí ọmọ ìyá ara wọn ni wọ́n máa ń ṣe o ọlọ́run wà ní ìmùtàkì ọlọ́run ni ààyò àwọn tí wọ́n ń báyà rẹ̀ alimẹ́rin tó tẹ́lẹ̀ yá onímọ̀nsán ọkọ̀ tẹ́lẹ̀ bọ́ọ̀lù tàbí ẹni bá kùnà níbi ẹ̀rí lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ yóò nù kò sí pè lẹ́yìn. إلا بما جاء به الرسول صلى الله عليه وسلم أبدا من كان النبي صلى الله عليه وسلم كنوا إليه فا كان مما في صفوات الأصل في العبادات التوقيت إبلا في يصف إبلا في انسلام مسجد نان إبلا إبلا في يصف takété títí ìgbà tí wọn bá tọ́ka ìpìlẹ̀ nínú mo fẹ́ fún ọlọ́run ọba nínú ibẹ̀ lẹ́nu wípé kí lọ́lọ́run pàṣẹ rẹ̀ tó kọ́ ṣe. ẹ̀yin bá wọn mẹ́sàn sí alhanafi onílẹ́mọ̀tàn ní rọ kò sí ojú pọ̀nà kúrò rí tì má àrífà tì má àhùwà tó àtúlọ̀ nípa mímá tí ní tí ń jẹ́ bí tẹ̀lé tọ́lọ́run ọba. ثم في الآية دي إثبات أصل العبادة بالرأي فطرت كلاسي لإروري المتعبانا أو لنسي لنسي ونكتشف سوكي ما بلون wọ́n ní kọ́kọ́ kẹ́yìn tó débìlà kí n tó kọjú sí wọ́n ní bọ́ra tí kí àti kan pọ̀ hù sí wọ́n nígbà yìí kí làdúrà wọn náà ní kó kí n hu àdìẹ tí ó والسيطة عليه هل أقص عبادات المنع إنه ليه هقرآن سيدي قدر وما وهكي بقرة آخر لكي تعمل الخباه العبادة مبناها على السبب أما يسلوني òfin الله والاتباع ní لا ti الله لا على الهوى والاتباع أو ما يسلوني فما في ذلك ذلك الوفاء فتتفهم كان والجنة سوالير كان في الذي كان يساعد والجنة رسول الله صلى الله عليه وسلم حديث الخبرات ولما من شيء يقربكم من الجنة إلا وقد أمرتكم به kò sí kankan tí ó sùn yín mọ́ àlùjá náà àti kí n ti parí ọ̀sẹ̀ rẹ̀. eléyìí ló máa wá sí wa lọ yóò máa fà wá létí pé a ò lè yàn sí ṣe ju àjọyọ̀ sọlọ́mọ́ ọ̀sẹ̀lẹ̀ ń lọ. kò wá sí ká ṣe táwọn máa fi jọ náà ọba lójú àti káàkiri ti ṣáájú wa sí bẹ́ẹ̀. kí ló wá dé? ó fi dájú pé àwọn ẹ̀ka ìjọsìn wa yóò máa wá wá látara ìròyìn àwọn èèyàn kí ló wá tó fi jẹ́ pé àwọn kòókò bẹ̀rẹ̀ sí wa yóò máa wá na lórí ìfẹ́ ní àwọn kèéjì àwọn bàtàkà bí àjọwájọ mùsùlùmí tọ́lọ̀ ti kó fi kalẹ̀ ẹ̀ fún kó máa wá kó gbòǹgbò òfin rẹ̀ níbi ìṣesí àwùjọ ní ètò ìbátọ́lọ́run àti òṣìṣẹ́ rẹ̀. ìṣòfin nínú Islam yóò máa gbèrú bóòlù ti ẹ̀ka ṣe bẹ́ẹ̀ yóò máa júwe ìgbà owó ẹ̀ka ṣe ní pàápàá yóò máa fi tọ́ka lórí ibi táàtì máa ṣe kódà ìṣesí táàtì máa ṣe nígbà tá a máa ṣe. eré náà làkójọpọ̀ táwọn onímọ̀ pé ní àtẹ̀síríyà tó bá wọ́n àgbà ọ̀dá làṣà pé ẹ̀yọ́ àtúntò lápò dìínà mu èyí mo ti pírẹ́sì yín fún yín wà á ti máa ń tọ́ àárẹ̀ kò àmàtì mo ti parí ìdẹ̀ra ilé yín lórí wọ̀rọ̀ orí tó lákòókò islam àbíyà mo sì yọ sí islam fún yín ní ẹ̀sìn. lábẹ́ ayẹ̀ àwọn afá wa máa sábà kọ́ wa lẹ́kọ̀ọ́ pé àdìsí màmá náà wá á ìṣòro bí ọlọ́run àyà tó ń sọ pé ó ń sọ ọlọ́run bá sọ́gbọ̀ ọlọ́run àyè ọ̀sẹ̀lẹ̀ ń sọ pé mẹ̀tà áyẹ̀ náà ámàlẹ̀ ẹni bá ti sẹ́ ẹ̀tọ́ sí kan lẹ́tà abẹ́yìn àmúnà táwọn pa á láṣẹ dápadà rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ èyí ṣe tó láti pé ní àtúmọ̀ sanwó kéèké ní ẹgbà kan ara fẹ́ pé mu kí ló fà á tó dájú pé ní àwọn ọmọ fúnra wa jọ fọ́ka ara àti ìwọ́ pé láti bì ìwọ́ pé ìdáwọ́ta ìwọ́ pé tọ̀run yálà ti adáwọ́dáwọ́ yìí àbí àti láti pọ̀. Fúnra sáà mi mọ́sálásí tó ti nífẹ̀ẹ́ táwọn èèyàn kírun bẹ́ẹ̀ àwọn aláwọ̀ èèyàn tí wọ́n gbé kẹsẹ́ orí èjìká fún ọmọ rẹ̀ káàkiri tàbí níbi tí wọ́n ti ń kírun tó jáàyè mímá wọ́n tún wá dákẹ́ kan bẹ́ẹ̀ débi pẹ́lú òbí òfin lè dó lórí ìdáhùn. bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ̀ lónìí náà ọ̀pọ̀ náà ń ṣe lórí àgbàkan náà àmúṣe àti wá gbọ́n bẹ́ẹ̀ tí èèyàn ní ti tí ò bá sì fọwọ́ pẹ́yà bí ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ni kò sí ìpè torí pé kò kúkú mà ní. ó ṣe ṣe bí olájọ kan lórí pé ìṣesí ìjọ àtẹ́bí sọ̀tọ̀ ọmọ àríyàn sẹ́lẹ̀ níbi àwọn àlàádá rẹ̀ súnà ló làádà ní ìkànnì náà tí ò pa wá láti ìjọsìn rẹ̀ ká máa tara rẹ̀ rí ládàá nígbà tá a bá fi fàṣíjọ rẹ̀ jọ àwọn kéèké àwọn bàtàtà rí. gbogbo tá a máa wá ń ṣe kò tí ì máa fi jọ náà ọba lójú bẹ́ẹ̀ kó àtò àìsàn náà kọ́ àdèdè èkó. ìrẹ́ Muhammad sọ fún wa pé ìjẹ́jẹ́ máa tẹ̀sí yọlọ́run lẹ́yìn lẹ́sùn máa kọ́ náà ọba lẹ́sìn. kó àtò àìsàn náà kọ́ àdèdè èkó yálà wọn ní ẹsẹ̀ kọ́ ẹ kọ́kọ́ tó ti ìṣẹ́jú márùn-ún àti àgbẹ̀kún náà lọ́ àdúgbò nìkan. tọ́lọ́run ló ní ẹnu ṣe bẹ́ẹ̀ ló tẹ̀sẹ̀tẹ̀ tí wọ́n kọ́lọ̀ ẹsẹ̀ rẹ̀. kún àti àgbẹ̀kún náà lọ́ àdúgbò nìkan. bẹ́ẹ̀ ni ẹ máa sọ fọ́lọ́run pé obìnrin gbọ́dọ̀ máa sọ̀ ní nínú mọ́tíláṣí pẹ̀lú àwọn ọkùnrin kún àti àgbẹ̀kún náà lọ́ àdúgbò nìkan. ìdẹ́sẹ̀ fún àtọ̀hánimúnà lọ́ha bìdínukú. ǹjẹ́ ilẹ̀ ẹ̀ṣẹ̀ tẹ̀lé wa sọ fọ́lọ́ pé ah, àtàkì gbàgbé kò rántí títì. àbẹ̀wò náà ní pé máa ń pinnu àtọ̀hún ìlà ọ̀pọ̀ nínú àti ẹjọ́ òkàwá ti bẹ̀rẹ̀ sí lára. أنهم شركاء شرعوا لهم من الدين ما لم يحدث به الله إذا شو الله عكبتها لا يرى الله وبا تنسوا جوحين هو لا يسوى الله تعالى شرعوا لهم من الدين تنسي كان إليه وانوني بولو تيكونسي ìgbà owó máa ṣe ìṣesí tó ó máa ṣe pẹ̀láti ọ̀kan ti lẹ́gbẹ̀ẹ́ta tí wọ́n sẹ́yìn lẹ́sẹ̀sẹ̀ máa wá kọ́lọ́ ọ̀ba lẹ́sìn sẹ́ǹsì. nínú púpọ̀ táwọn onímọ̀ fi máa sọ pé màtẹ́nà àkóhùn bídà ilẹ̀ àbọ̀rùn nínú súnà ti bídà. ìjọ pẹ́ẹ́kọ̀ àwọn èèyàn kan ò ní máa dáadáadáalẹ̀ àti kára súnà dèdè rẹ̀ láàyè. gbogbo ń ta bá ti rárá rẹ̀ di ìtẹ̀lẹ́tọ̀ lọ́wọ́ bá. يوم اللي بابا عندي شلوبة الإمام الظهري قل الاعتصام بالسنة نجاة كثير ما تتلقى النبي صلى الله عليه وسلم إذا نيد إلى هواء إذا لا تلا قلوبا نحن ما وانا كوي أو أقوم ما فيه كوي من كان متأثيا فليتأثى بأصحاب رسول الله ẹni tí ó kápọ̀ sí ìtọ́sí tó wà àwọn sọ̀hábà lẹ́sìn àwọn tó jáde ilé tó wà lẹ́sìn pé bóò náà ti pọ̀. ìnùbà sọ́dọ̀ lọ́bí ọlọ́wọ́ àná a máa sọ pé ìtẹ́sí ìrùn ẹ̀kọ̀ tẹ̀lé ànábì ẹ wọ àwọn ẹ̀rí tẹ̀sí tọ́gbà bẹ̀rẹ̀ wọ́n lè àtàbí tẹ́sí ìrùn ẹ̀ má ti dáadáa dálẹ̀. lọ́kọ̀ kù fíìdù gbogbo ń tọ́wọ́ ó tẹ́ ẹni tó wà pẹ̀lú àwọn ìtọ́ka àwọn sọ̀hábà tó wà pẹ̀lú àwọn ọ̀tẹ́lẹ̀ ẹ̀lọ́wọ́ akọ́dù Muhammad olùsùnù súnà ìpìlẹ̀ títẹ̀lẹ̀ nàbì ẹ̀dánà àtàmọ́sọ̀kù bí máa ká àárẹ̀ ìhìn ọ̀sáàbọ̀ Rasulillah ó ní káàkiri ọmọ táwọn sọ̀hábà bí ọmọ wọ́n lè ti dá kápọ̀ pàṣẹ wọn lórí títẹ̀lẹ̀ nàbì sallallahu alaihi wasallam وتبقي البدع كفي سيادة لا لا لا وكل بدعة ضلالة gbogbo àdádálẹ̀ kan àmì ẹ̀yìn máa ń tó fi àmì sọ̀rọ̀ a máa ti ẹ̀fọ́ wọn máa tó wípé àtijọ́ àti àhàkù ìlà ìfìlìsì mi náà máa sí à kéèyàn máa dáadáa ẹ̀rọ ẹ̀sìn ó tún máa ṣe ìfọ́ gbogbo ẹ̀fẹ́ náà tí o máa máa ń ra ọmọ kankan lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run ọba tòṣìṣẹ́ rẹ̀ ó máa ń fi tẹ́tì fọ́ọ̀mù lọ́rùn ju ẹ̀sẹ̀ lọ. torí bẹ́ẹ̀ ni bá ń sábàdá rẹ̀ láyùká gómìnà kò ní tú bá bẹ́ẹ̀ yóò máa di tẹ̀sílẹ̀ àwọn gẹ́gẹ́ bí wọ́n tó fẹ̀. ẹlẹ́gbẹ̀fà tí wọ́n máa ń sọ pé mẹ́ta kẹta fi hàn mí kó ẹni bá fi ìjọta lélẹ̀ náà ló mọ̀ yìí lẹ́yìn náà ló bá ní ìtàn náà pé ìtàn dáadáa ní ọ̀pọ̀ ìdáàbò àyọ̀ rọ̀ṣúlà kọ́nà rìsáì irú ẹni bẹ́ẹ̀ ìjàn ó ti dérò lọ ọkàn rẹ̀ pàṣẹ bí ìjàmbá tọ́lọ̀ fi hàn. bàbá yẹn jẹ́ kún yọ̀ọ̀mọ́ ìdí dínà tí tí ò bá jẹ́sìn lásìkò tiwọn lẹ́yìn fún olè ọ̀nà dínà kò lè jẹ́sìn lónìí tó bá rí bẹ́ẹ̀. òṣùká ọ̀rọ̀ wa lónìí òun náà ti pé àpòsí sẹ́rà ẹ̀gbọ́nà ìpìlẹ̀ tí ń bẹ́nu káàkiri náà ní sọ ọ̀pọ̀lọ̀ ṣe ìta àti sọ bá ń tọ́ka lágbájá náà máa kúrò á ní kódà tó bá lùkù báyìí ló pè sábà ló pè sábà ọ̀sán bẹ́ẹ̀ kò sí tọ́ka rẹ̀ sàmì tó máa ń tẹ̀sí ọlọ́run ọba ṣe kódà tọ́lá ti bọ̀ nígbà tó bá ṣe sùdúrù yóò máa ṣe òtítọ́ kan rẹ̀. àádọ́mù tàbí láì ẹ̀sìnàmù jẹ̀rẹ̀ ọ̀pọ̀ yóò máa sọ pé ẹ̀rí wo ló ní a máa ṣe kí wọ́n kọ́ lọ́wọ́ bèrè fẹ́ yìí máa ṣe ẹ̀rí ṣíṣe rẹ̀ lọ́rùn wà. ọlọ́run kúnlá kò pa wá láti ẹ̀ká pèrò nígbà tá a bá fẹ́ kí jàǹdà bẹ́ẹ̀ kò wá tọ́ fún wa ká pẹ̀lú torí bá àlẹ́yìn tó tako. bẹ́ẹ̀ káwọn gbẹ́kọ̀ọ́ yẹn wípé súnmọ́ ò parí síbi táwọn náà bíi ṣe nìkan ṣùgbọ́n yóò máa pé ká pé táwọn náà bíi gbé kalẹ̀ ẹ̀ ká gbé jùlẹ̀. الملك القيم قل إن تركه صلى الله عليه وسلم سنة إن تكتب بابك العلاج سنة كما أن فعله سنة kó ti jẹ́ pé ètò bá ti náà sún náà. olùkọ́ ìlú ti ti dá ìmọ̀ tẹ́lẹ̀ orí gẹ́gẹ́ ìbẹ̀tù ìṣẹ̀lẹ̀ àwọn ẹni ìṣáájú ọ̀pọ̀lọpọ̀ sẹ́mi ti ti dá ìmọ̀ kọ́lẹ̀ ewu aburú ti ń bẹ nínú ìdádádálẹ̀ àwọn tó ń gbẹ̀yìn tó wá ń bẹ̀ olùkọ́ ọ̀dọ́ lóbìnrin àwọn abẹ́bẹ́rẹ́ òun kọ́lọ̀ wa lónìí ṣùgbọ́n ilé yóò máa ní wa lé ìtàn náà wípé bóòlù àti pín ìpẹ̀lẹ́ ní bá ń dàgbà dáadáa. ǹjẹ́ tí màmá rẹ tí ò kọ́ sún náà yé lọ pé lórí bílà àríkà bá rẹ tí ò mọ tọ̀fíì lọ ń pè lẹ́lẹ́bọ̀. ẹ̀dùnmọ́ kò ó ní bílà kì í tí mo tẹ̀. bídà nínú rẹ̀ ní tí ó máa jẹ́ bàjẹ́ bídà nínú rẹ̀ ní tí ó máa jẹ́ púpọ̀ bídà nínú rẹ̀ ní tí ó máa jẹ́ bọ̀. àtàwọn ọmọ mi ní gẹ́gẹ́ bí náà mìíràn tẹ̀lé àti sọ ó ní ya'lamuna al-haqqa wa yarhamuna al-khalqa wọ́n mọ òótọ́ ọ̀rọ̀ wọn a sì máa ṣe dáadáa sáwọn àtàwọn àti ìkẹ́ fún wọn lọ́nà rẹ̀. àtàwọn òbí rẹ tí wọ́n gbọ́ fún náà rí ọ́ tẹ́wà pẹ̀lú fífi ọ̀nà ìmọ̀nà fún náà ó fi yẹn gbẹ̀mí pẹ̀lú ṣíṣe mẹ́dọ̀ ṣíṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé zina ẹ̀dùkú jẹ́ gẹ́gẹ́ bí bẹ́nu sọ̀bí ìṣe mẹ́dọ̀ ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìmọ̀ táwọn èèyàn ṣe bí lọ́rùn يا رجاء ويا روما لعل له عذر ويقوم به وبالدعاء فيدوا دعاء كتير قبلهم من قاوية لنن تاوى ثلاث من فيه وبالليل فيدوا رحمة من الله انت لهم pẹ̀lú rírọ̀ tẹ́lẹ̀bí rọ̀ fáwọn sọ ábà náà wọ́n fi tẹ̀lé ọlọ́pùtọ̀pùtọ̀ tó bẹ́ẹ̀ ilé ọmọ ẹgbẹ́ tọ́ka lórí pé a kùnà nípa bóòlà tí ń ṣe dáwà níbi àwọn nǹkan tá a bá kù sí akùnà nípa kóò là ń tí ń pèyàn síbi tí aláàrẹ̀kùnkùnjẹ̀kùnjẹ́ wà akùnà nípa kóò là ń tí ń ṣe pọ̀ pẹ̀lẹ́ níta pé á àlékù kan bẹ lára rẹ̀ ẹ̀lẹ́gbẹ́ni tó tẹ̀lé à ó ní àlẹ́síláàkù fi àkẹ́rà àtọ̀kùn àdùndọ́bọ̀ ìyápẹ́ níbi ọ̀rọ̀ ìdájọ́ ó pọ̀ tayọ kíkálukú ó máa ó máa ولو كان كلما اختلف المسلمان تهاجرا ثم تكون gbogbo bàtẹ́yà méjì bá ti ń takorúsọ lórí ọ̀rọ̀ kan náà ni wọ́n jìnà síra wọn lẹ́yìn ẹ̀kọ́ nínú ọ̀sìn ìṣùmọ̀tò wọ́dà ọ̀tún wa kò ní dé kò ní sí ìjọba ìyá kan máa ń lọ ẹ̀sìn ìjábọ̀ mi ní owó máa kúrò tó yẹn torí rẹ̀ gẹ́gẹ́ bí ìyàpọ̀ ní máa dájú. lẹ́rù sọ́nà tí ìmọ̀lù wọ́n pa àti ìbídà ọ̀gbọ́n yóò ọ̀nàbọ̀ a ò ní ta pépépé ní kí n kó sínú àdájá ẹlẹ́ka tí ò gbó pa. mo ti tẹ́lẹ̀ kan àwọn ọmọkànlélẹ̀ ẹni tí ń gbìyànjú ni àbí tí ń gbọ́rọ̀ títí ń tẹ̀lé àwọn afẹ́ntàrà yẹn fún kò yé sí. ó yẹ mọ̀ pé tí pé ń máa náà ń ta ìpẹ́lẹ̀ máa olùkọ́ àti ìgbàlódé ló tẹ̀lé àtọ́ pé àìsàlẹ̀ àmọ̀fin náà ká máa sọ̀rọ̀ ń pa àwọn èèyàn lórí ọ̀rọ̀ kan yẹ́tìbù àyàkúnà fi ẹ̀yìn fàá túláàtì ní kó jẹ́ lórí mímà àti dọ́gbandọ́gba lẹ́ẹ̀dù jẹ́ mọ̀gbọ́n kò ní máa jẹ́ lórí àbòsí àbí àìmọ̀kan fàá ẹ̀hìn bìlà àti ṣíṣe bẹ́ẹ̀ náà bídà ẹlòmí ò dé family house mọ́ torí pé ó ní gbogbo àwọn mọ̀lẹ́bí òkú dídá àwọn. kódà inú ẹlòmí wọ́n ti dá láìka lọ́dọ̀ rẹ̀ torí pé ó ní dídá àwọn. ìrẹsì bẹ́ẹ̀ ti di wí mu. àṣìṣẹ́ wàhálà kò fọ́ rùhàdá ọ̀bàdàn àwọn ọmọ mi ní abẹ́rẹ́ nífẹ̀ẹ́ ara wọn wọ́n á ti máa ṣètẹ́ fúnra wọn àmọ́ bá jẹ́ àwọn kẹfẹ́rí ni wọ́n á gbópan lórí lórí wọn. eléyìí ni wọ́n sọ fún wa wípé ìtọ́ ẹ̀sìn ìgbà lórí òfin táwọn àti gbé kalẹ̀ torí bẹ́ẹ̀ kò sí tí gbogbo ọ̀rọ̀ ń jẹ́ lórí bí kì í fún òkùnkùn ọ̀rọ̀ tòní ẹni bá gbọ́ pé ní tàn tí ń bọ̀ yóò yẹ sí wípé ọ̀rọ̀ lórí ìtẹ̀sùbá yóò máa pèpè sí pé ẹlẹ́bi ìṣẹ́wà àlùbọ́ rẹ láti láti tẹ̀lé wàkìlì ọba tó kò fi wípé káṣí àbùtárà kò gbà pé akàṣọ bóòlù tẹ káṣí àbùtárà àti ọlọ́run ọlọ́run tó ṣòfin rẹ̀ kò gbà kí bóòlù tiẹ̀ ká ṣe. bẹ́ẹ̀ wọ́n yóò máa ní wa lé ìtaná wípé àdìdá tóbi tuntun nà àdáta ẹ̀ bẹ́ẹ̀ fa kíkẹ́ ọlọ́run àti tòjúṣe ọlọ́run. bákan náà ìgbà ìpolówó náà dídá ọlọ́run òróró àti akọ. ọlọ́ọ̀bà sùhánà ọ̀tà àlà onídàbí ìbáàdì á ní ẹnu ìgbọ̀nfóró rọ̀hìn ìlà nẹ́bí sọ fún ẹ̀rọ mi pé èmi lọ́pọ̀lọpọ̀ àforíjì sínsìn máa ń tẹ̀lé wà á nà àdáàbí wọ́n nà àdáàbò ẹ̀yìn ìyá mi sì náà nìyẹn lẹ́tẹ̀lé o àti kápọ̀ nínú ewu bẹ́ẹ̀ mú ẹ̀sìn ni o. àti dáàbò. تفتح باب الخلاف àdádálẹ̀ ẹnu sílẹ̀kùn ìyapa ẹnu ni tí ó fa ìgbọ́ ìgbà àdádálẹ̀ nínú ẹbí bákan náà àdéhùn lásán ṣẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ìpọ̀ ìjọ ẹgbẹ́ lónìrànà àníyàn wá dà àníyàn wá dà iṣẹ́ ìṣe gbọdọ̀ dọ́ta nábì sallallahu alaihi wasallam àníyàn lásán òsín lọ́wọ́. pé mo láti ní àtúnfẹ́bíṣẹ́ náà mo tábà ààrẹ kọ́ títẹ̀ ẹgbẹ̀ta níbi sallallahu alaihi wasallam àwọn tí wọ́n kò pọ́ ìlà tí ló ń táwọn ní mímọ́ à ń pè ní màálì mọ̀ ọ́n náà ní pé ìgbà wọ́n ní mo tábà à wọ́n mọ̀ ní ìlà tàbí mo ní ìlà tí mo tábà àti náà النية الحسنة لا تجعل الباطل حسنة àníyàn tó dáa kò sọṣẹ́ tí ò dání tó dáa. ìdùnnà sọ́kúnrọ́ bí ọmọ wa ń mú olùwọ́tà múrí ìlúfọ́yì lẹ́nu òfin ìgbà mélòó mélòó ẹni tí ń ro kan dáadáa tí ò sì ní rí dáadáa jẹ àti ìró kan dáadáa kọ́ nìkan lẹ̀sùn ká béèrè pé bóòlù àmẹ́lì kìíní á ṣe é ìtọ́rọ̀ ọ̀tẹ̀sùgbọ́n máa jókòó lé lórí òun náà ni pé ìtọ́ ti rántí ọlọ́run bá lódodo àtùwà òhun àìbá ìbẹ́ lọ́wọ́n gan náà ni kò ń kùn tó jọ́sìn mùsùlùmí sọ́lọ́wọ́ àtàlá a sì máa sọ wípé mẹ́lẹ̀ mẹ́sàlẹ̀ náà yọ ọ̀gbọ́gbọ̀ àlẹ́ ẹni tí ìbá béèrè lọ́dọ̀ tí tí ń tọrọ ọlọ́run sì máa bínú sí àtẹ́lẹ̀ náà ní bí yíwa pé وسلم صلى الله عليه وسلم ولمثل الذي يذكر ربه سيرك يا وسلمة الله ربه والذي لا يذكر أتجدين أنت الله ربه مثل الحي والميت أقبلوا وأتى غيري وسلم صلى الله عليه وسلم نبينا الله ربه نفاقا ولسبق المفردون àwọn tó ń mọ ọlọ́run láti máa ti gbà wájú wọ́n pè fún àwọn àwòrán àdébì ní الذاكرون الله كثيرا والذاكرات àwọn tó ń máa rántí ọlọ́run lọ́pọ̀ lọ́kùnrin àti lóbìnrin oṣù ọlọ́run bá sọ̀rọ̀ lọ́wọ́ àtẹ́lára a máa ṣe àgbá àbúrò sàdídìrí ní máa ọlọ́run bá kódà sì máa sọ pé àjọ̀dùn náà من عجز عن الدعاء، أن يطغى ذلك، لا لا يطغى في بلوم، يوم وافقك الناس، بلغني بال، أفا، أسام وانا مطلوب يوشوا، فنام الله علينا ليوه، يوقفنا على رأسه من بلوم، أحد سنا، من عجز عن الدعاء ẹni tó kátàrà jù náà lẹni tí ò láyè kì í yẹn fi pẹ̀lọ́ yóò mọ̀ wá fà káàkiri afá bọ́ọ̀lù ọdún ní báyìí afá ẹ̀ta àwọn wa náà wọ́n tún ti yọjú sí wa kódà mo lẹ́nu ilé ìwẹ̀ ìwọ ara rẹ̀ tó máa ń bẹ̀ náà àjọ̀dún náà mẹ́ta àdìsá àlùtò à. ẹni tó kádàrà jù léèyàn náà lẹni tí ó kádàrà sí kíṣàdúrà kò ráyè وسلم صلى الله عليه وآله وسلم وإلى أن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر كيف يقولون أحب إلي مما ورعت عليه الشمس أو ní tùmá ní sí lórí lọ gbogbo ti bẹ̀rẹ̀ àtàwọn nàbí àmọ́ nílọ́ àmọ́ ṣàkọmọ́ rẹ̀ yóò sì máa dúpẹ́ fún ìdẹ́sílẹ̀ wa ní ṣe pẹ̀lú ọ̀ǹkà tí ó tayọ̀ pápá ẹni lọ ǹjẹ́ tó sì lọ mọ́ lílo rẹ ní gbogbo ǹjẹ́ tó ní ṣe pẹ̀lú pápá kankan láti tẹ́tọ̀ Okay iṣẹ́ tó ní ṣe pẹ̀lú pé kìlí yóò ó ní bàtọ̀ bá tàn kankan látàrí bọ́ tó fà àbí bẹ́ẹ̀ kọ́ ó sì kankan méjì ìtẹ̀sùbá yìí rè kó o tó lè fà á iṣẹ́ sáà náà lè tẹ̀ sí àwọn kan rẹ̀. eléyìí ló máa darí wa sí asókà ní yà ń pè ní tẹ̀sùbá. àwọn onímọ̀ àtijọ́ yóò wá pé tí wọ́n bá sọ fún wa pé àtúntà níbílẹ̀ láì ní fásitì òun wọ́n láwọn ẹni ìta gbọ́ ní títàfíì títàfọ̀mọ́ lọ́wọ́ yálà kó máa jẹ́ àkọlá ìrún kíkí abẹ́ẹ̀dík àbí ìrántí ọlọ́run náà bọ̀ bá sọ pé ọ̀gbọ́n ìtúsùn àti yìí jẹ́ ní pé mo san náà sílẹ̀ wọ́n ti lọ sọ pé àṣàbáhà àti ìta àtọ́ka tí a mú sí tọ́ka nígbà tí a bá ń ṣe àṣàrà òun ló ń pè ní ṣàbáhà tó bá rí bẹ́ẹ̀. gbogbo ohun tó ti lọ máa ń ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ náà ní mímọ̀ sọ fún wa pé ọ̀rọ̀ tuntun ni nípa mímọ̀ ní táàmù tí ń ṣe àtàwà tó láwọn ní ìṣáájú máa síbẹ̀. ó ṣọ́rọ̀ bàtàlọ̀ sọ́nà mẹ́nu àdìsí tó nà sùn. olùwàjà ẹlù sọ̀lẹ́tà tó máa hùn ṣùgbà. nígbà tí wọ́n sọ fún tó nà sùn tí tó nà sùn sọ fún sẹ́lá Muhammad nípa àwọn èèyàn tó mọ̀ ọ́n fèrè lè tún òní kí lásìkò rẹ̀. ọ̀tún ìṣọ̀lọ̀ sọ́nà mẹ́sọ̀ fún فوالله في توك ليلة نافلة صبحة دين نافلة تضمني صبحة اتمنين يوم ما جاءت تصدف مجيلة كذا تعرف مشاقة بها وإله إن لك في النهار صبحة قوية أما الله سبحانه وتعالى تقول فلولا أنه كان من المسبحين يعني إيه من المصلين nínú àwọn tí wọ́n máa rántí ọlọ́run bá tí wọ́n máa kírun tí kì í bá ṣe pé ń bẹ nínú àwọn ẹni tí wọ́n máa ṣàfọ̀mọ́ ọlọ́run bá rẹ̀. àtikọ́lọ́run fúnta lẹ́gbọ̀n nínú àti ilé wa lẹ́nu wọ́n ní yóò máa tọ́ka sí ìṣàfọ̀mọ́ ọlọ́run bá rẹ̀. àmọ́ lábára pé nǹkan tá à ń ń bẹ lọ́run tá à lọ sí ìmú ọ̀rọ̀ tuntun. ẹ̀dí bá mo zò bẹ́ẹ̀ yìí قل إنها ليست من اللغة في شيء ولا تعرفها العرب nígbìdà àwọn alábáwò ọmọrú bẹ́ẹ̀ pé nígbàtà náà bí ìmúná pè rẹ̀ kò sí lọ́dọ̀ wọn bá wọn. nítorí náà ní ṣubha ìrántí ọlọ́run ọ̀gọ̀rọ̀ onímọ̀ lọ́gọ̀ ní bẹ̀rẹ̀ ẹ̀sáàbò ìmọ̀ olóòdà àwọn ọ̀rọ̀ tuntun ta ìbọnú ẹ̀sìn. tẹ̀sùbá yìí kódà ó ti ìtàn ní ìlàwùjọ. tẹ̀sùbá yìí ìyá tẹ̀sùbá kí òun ní àti ìmútẹ̀sùbá àdáni ni. bàbá latif tó ní bẹ́ẹ̀ náà àfùgbàdo tẹ̀sùbá àti sílé. tẹ̀sùbá kódà kéèyàn bá ní ìrìnàjò bó bá ti dẹ́yẹ kọrin tó bá gbàgbé tẹ̀sùbà ní tuntun lọ rí lọ mú kí ló padà mú gbàgbé tẹ̀sùbà rẹ̀ tẹ̀sùbà rẹ̀ kódà ló ní àwọn alájọ ọ̀kan pé kódà máa ṣe mákàrà kódà nẹ́bí lò ó bùtùlù lélẹ́rìí lọ́wọ́ rẹ̀ ó tẹ́ ọlọ́run máa tọmọ ọlọ́run abẹ́yọ aláìwọ̀ sẹ́lẹ̀mà kò fi tẹ̀sùbá kankan kalẹ̀ lẹ̀ kò sí mú sáàlẹ́bì fi kalẹ̀ lẹ̀ lẹ́bí àkíyèsí àwọn èèyàn náà ń kó lọlẹ̀ àwọn bọ́dà tó ti bá àwọn kan lò náà bẹ́ẹ̀ ọlọ́run dájọ́ sí àwọn àtàlàyé ká tó dábọ̀

bá a ti máa láwùjọ ìkò tuntun tí ń bẹ náà àwùjọ ní ìtajú ti wà wọ́n máa sí látara àmà kódà wọ́n máa sì ní látara òkúta kódà kóró ni wọ́n máa fi tì ní ilẹ̀kẹ́ sẹ́gi náà máa fi tì ní ilẹ̀kẹ́ gan-an máa ń ní ìtẹ̀lò kódà eyín erin wọn lú wọn ti di kọ́kọ́rọ́ máa wọ́n di òwú máa tó ti tẹ̀síwájú owó ẹ̀rọ gan wọn ní ṣe tẹ̀síbá kódà ikí bẹ́ẹ̀ bá tọ́jú àwọn oníkọ́jútọ̀ ní ìsámọ́ ìpa rẹ̀ fún kan ní ìdí tí wọ́n ti gbẹ tó sì fòkùn sí tẹ̀síbá wa yàtọ̀ tẹ̀síbá àgbẹ̀dúgbò yìí tẹ̀síbá Senegal kódà tẹ̀síbá gbàǹgbà bẹ́ẹ̀ ẹni bá tún wá dàgbà sókè gan tẹ̀sùbá tẹ́rò yẹ́ràn àwọn ibi tí wọ́n ti ń ṣe wọn. tẹ̀sùbá àwọn náà ṣe láwọn àdúgbò kan níbi ìbámu sí àti ọ̀kan àwọn ẹ̀kún ọ̀bẹ̀ bẹ̀ àti ọlá tí wọ́n gbé fún. bí a bá délẹ̀ nígbà torí ìtàkà padà máa mẹ́nu bá wọ́n gbọ́lá púpọ̀ wọn ayé ayé rẹ̀ onírànà ní bẹ́ẹ̀ bẹ̀ẹ́dẹ́lẹ̀ China tó fi tó kùsù lẹ Mongolia lẹ́yà gbogbo ọ̀nà ni wọ́n ń tẹ̀síbà sí wọn pẹ̀lú ẹ̀yà ọ̀tọ̀ kódà wọn máa wọ́ tó ọrùn àwọn òṣà wọn òṣà náà ló tẹ̀síbà eléyìí ìdẹ́sẹ̀rú rẹ̀ náà ní tà ń lò àbí bẹ́ẹ̀ ni ló àti ọkàn tí wọn náà ti ń lò kódà kúrò àwọn èso kóró wọn a máa lú wọn a sì máa tọ́ tuntun ṣùgbọ́n. àwọn olùkọ́ ti yé wa pé àwọn olóòṣà kúdà kan táàkì gbígbé àtàkì ẹ̀ṣà tẹ̀lé wọn ti ń lò ìtọ́sùn àwọn ọ̀gá ah, tẹ̀síbà mùsùlùmí tẹ̀síbà nàbí àwọn olóòṣà kúdà ẹ̀gbọ́n ti yóò àwọn náà ti lò táàkì tani gbogbo àwọn sáńmà gbogbo àwọn sáńmà ṣe òṣà búdà tó ń ti tó ń ti búdà ni wọ́n ní tẹ̀sùmá àwọn ọmọ ẹni ló parí lẹ́yìn tí ó gbé láàrin orí rẹ̀ tó tọ́wọ́ kan sórí báyìí tó sì máa ń pa tẹ̀sùmá. يستقسمونها لصلواتهم الجهرية وما في بلغة وطعم وطعم ní gbangba tó mọ̀ omi sókè kódà nígbà ní wọn dákẹ́ tó mọ̀ gbàwé rẹ̀ bẹ́ẹ̀ pé inú ọkàn ní ọ̀nà tuntun náà àwọn mùsùlùmí ń sọ náà bá sọ pé ìnákùn láti ọjọ́ ìrìnà àfọ́nmọ̀ wọn là bàtìlà ọba tẹ̀ ń pè é so ní ìdí ìtarayá àtẹnu ṣòro táwọn tí wọn fi lélẹ̀ ń di àdó àtúnṣe oní ìsìnkọ́ ẹ̀sìkàkàtẹ́ ìpèsè wá gbọdọ̀ máa kára tí wọn máa ṣe bí àwọn olóòṣà kúta tó bẹ̀rù àrínú àwọn èèyàn tó gbé tí ń padà sí àwọn òṣèlú ti lọ wò ẹnu àwọn òṣèlú ní tún wì. àti wọn máa sọ̀rọ̀ fún àwọn òṣèlú ní ọwọ́ tí màmá tẹ̀síbà tí wọ́n dáná ní tẹ̀síbà tó fà. àwọn yìí tẹ̀síbà àwọn amẹ́rẹ́lélọ́gbọ̀n wọn bẹ̀rẹ̀ àdéhùn náà ń sábà ṣe yóò ka àwọn òṣà tó ń sìn lọ́pọ̀lọpọ̀ gbà ilẹ̀ tẹ̀ náà fi ṣe tẹ̀sùbà wọn àti máa gbé bọ́ọ̀lù. nígbà táwọn ẹ̀ka wọn pẹ̀ka láti gbogbo ilẹ̀ China wọ́n tẹ̀lé India àwọn oníkùn náà gbà lọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní lo tẹ̀sùbà táwọn ẹ̀ náà wá ti tẹ̀sùbá ló nínú ara ìran tí wọ́n fi ń gbóòṣà wọn ọ̀pọ̀lọpọ̀ tẹ̀sùbá tí wọ́n èyí lé ju etí bọ́ọ̀lù tí wọ́n fi máa kó pa àwọn òṣà wọn tí wọ́n kan tùràrí níta wọn ó dẹ̀ lórí lónìí bí ò bá kan tùràrí kò ìtàdúrà tùràrí náírà náírà tùràrí àdúrà àwọn kan nírú àṣẹ rẹ̀ Allahu adìrẹ̀ lápò. gbogbo àwọn tura yìí tó ń fi bọ àwọn òòṣà wọ̀nyí náà làwọn onítọ̀sùn báyìí náà ń lò láti lọ fi bọ àwọn òòṣà wọn. àwọn sí àwọn náà gba lọ́dọ̀ wọn. ìjà làwọn náà wà kódà lónìí. Yàtọ̀ sáwọn bàbá wa tí wọ́n gbé láwà ní pẹ̀lú àti ọ̀kan àti kọ́ṣà nẹ́bí sallallahu alaihi wasallam. Onímọ̀ ti bí wàá dìbò níyà ni. Àmọ́ sọ́nà ní àtàjọ ànábì níbi ìṣesí rẹ̀ àmà nílára. Àti kì í ṣe gbogbo ẹni tí ń wé láwà ní ní pẹ̀lú ànábì. Mélòó mélòó láwà ní ẹ̀bọ? Níjà tó ọ̀sán ọ̀sán àti mùsùlùmí ọ̀sán láwọn ìtàbẹ̀rù tó lọ ní gbọ́ngbà jìdá ń láwà àwọn tí àkúlù mẹ́lá làwọn láwà ní wọn bọ́lọ̀ oríṣiríṣi bọ́lá náà àwọn tó tọ́ pàmọ́ àwọn ọ̀dọ́ ẹ̀ tọ́ ń lọ owó kọ láwà ní ká ń jẹ́ sáfì èké kàkàtà tí wọ́n sì lájọ kan pẹ̀lú rẹ̀ àwọn tí ìyá gba ọmọ pẹ̀lú láwà àti tẹ̀sùbá wọ́n yẹ kí ṣe mùsùlùmí ló fi lẹ̀ ti wọ́n ń lo tẹ̀sùbá yìí kódà wọn kí ìgbó fẹ́lá Muhammad sọ̀rọ̀ sọ́lá wọn ti tọ̀sùbà tí wọn òwú láàrin ọdún ṣe tí wọn òwú ó wá pẹ̀ta títí àwọn roman empire wọ́n kọ́pì ìṣesí nígbà tí wọ́n gbà ló kan káàkiri wá dáàrin tí wọn náà ìgbà wọ́n yí mẹ́nàdù ànábìrin sáà tí wọ́n yí padà ntọ́lọ́hún gbọ́ sọ̀kalẹ̀ sọ́dọ̀ tí wọ́n yí lànà ẹ̀sìn rẹ̀ padà bọ́lá ti gbére lọ wọ́n wá ní ẹsẹ̀ ṣùgbọ́n àlọ́yè ó wá gbajúmọ̀ láàrin wàá tilẹ̀ kí lọ ní ìdá ṣòro tó fọ ní bíyà nígbà tí wọ́n gbó fún àgbélébùú díje ní ìtàkùn àwọn mùsùlùmí ìtàn mùsùlùmí. kíní wá sí àṣìá olúkálukú wá wọ̀ tẹ̀sùbá àti wọn a máa nígun mẹ́ta ìkan náà àwọn ọkùnrin rẹ̀ ó wà jáde lébù wọ́n máa fi yí mèrí wọ́n máa pè láti láti mèrí pàápàá jùlọ àwọn catholic àtúntò kan wà ń bẹ ọmọ méjì ní òtẹ́ẹ̀lì tẹ̀wọ̀n pé ń gbọ́dọ̀ mùsùlùmí náà asúntò kan wà bẹ́ẹ̀ asúntò tí mú àjáde lébù ọ̀ràn níbi wà bẹ́ẹ̀ bóòlù tó wá dọ́dọ̀ àwọn mùsùlùmí bóòlù àti wá rí bóòlù tí wá jẹ́ kí mùsùlùmí tí ó fi wá jẹ́ títí kí ò bá ti tẹ̀sí bá fi wá sí ó lè ẹni kan yóò kọ́ sí sáà fún wá sí fún wà bẹ́ẹ̀ ó ti bẹ̀rẹ̀ ní tẹ̀sí tó bọ́ sí sáà fún wá yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ yóò mú tẹ̀sí bá tuntun bọ́ sáájú wa lórí títí tó ń kírun lọ. yóò sì jágbọ́ ọ̀tún torí pé ká bí sáfù súnà ni yóò tún fẹsẹ̀ pa tẹ̀sí báyìí ẹ̀rù wò sí ìgbèrí tẹ̀sí wa fún wájú mi. ẹ̀mí ìlú wa wà nílẹ̀. tẹ̀sí bá ń wọlé ní sísẹ̀ntẹ̀lé kò sí láyé òṣèlú Muhammad sallallahu alaihi wa sallam. àwọn sọ̀hábà rẹ̀ ló tẹ̀sùbá kódà wọn tàbí ẹ̀yìn wọn tàbó ní أمية بن الدولة الأموية فتوحات الله àwọn mùsùlùmí wọ́n jẹjà wọ́n gbà ló ìsìláàmù ó tàn ká ó wá gbáàyè fáwọn pèntè àwọn bàkàtà bí táwọn ti ń lo tẹ̀sùbà láti pẹ̀ka lára àwọn sòmí. wọ́n wá bẹ̀rẹ̀ ní kọ́sì wọn níbi lílo tẹ̀sùbà. pàápàá jùlọ nínú táwọn nílé náà fi lé wa lẹ́nu òun náà ni pé ìjọba yìí gbáàyè fáwọn nọ̀kọ́rọ́ àtàwọn Yahudi. débi pé àwọn mùsùlùmí ẹ̀tẹ̀sẹ̀rú nàbí wọ́n wá ń fara jọ wọn. àwọn nígbà tó ṣe kí ni wọ́n bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ tí tó fi dé àdọ́lẹ̀ àdàsíyà táwọn sún bí bá àwọn gbà ń wọn. wá balẹ̀ tán wá bẹ̀rẹ̀ sí ní pọ̀. àwọn kìí ṣe táwí àwọn ti sọ́kó onígun mẹ́ta ni yóò sì dáṣẹ́ sókàn àwọn mùsùlùmí wá yáyì rẹ̀ àwọn yọ pọ́ọ̀sì orí rẹ̀ kúrò wọ́n wá ṣe ní lójú ọ̀nà mẹ́nà ojúkọ́ ọ̀nà minaret láti máa sí yàtọ̀ sí wọn ọ̀pọ̀lọpọ̀ tẹ̀sùbá lásìkò náà 9900 ó ti wà lónìí náà ṣùgbọ́n àwọn ọmọ sọ̀tún nínú ẹni tó kọ́kọ́ gbajúmọ̀ pẹ̀lú tẹ̀sùbáàgì lọ àbùkọ́sùn àjùlọ ìdìbò tí ó ní tẹ̀sùbáàgì túnfì ó tún pọ́nà sẹ́yìn wọ́n fọ́ọ̀sùn ilẹ̀ ọ̀gbìn tí ìpín dọ́là ọlọ́wọ́ bá mi kó náà òfàdé kò hà ní ìní ìfìdí tẹ̀sùbáàgì lẹ́yìn rẹ̀. ṣùgbọ́n kí ló fà àníyàn tó da náà ló fà sẹ́nu ká tó lẹ́ẹ̀kan wípé àníyàn tó hasana àníyàn tó da láti ẹ̀jẹ̀ àlùbá òkèlà hasana kì í sọ tí ó dàbí ẹ̀tọ́. ẹ̀lẹ́mọ́nù Zubayr ó ní wọ́n ti àwọn nǹkan kan wọ̀nyí ìhánà tán àlàdékì láti fi rárá wọn lọ́wọ́ lórí àdékì ni wọ́n rántí ọlọ́run kò sí sáńkà lérò náà ti pé àátà sí lọ. ṣùgbọ́n àwọn ọ̀hábà lẹ́yìn tá nàbí sallallahu alaihi wasallam àlọ́tà ǹjẹ́ tí wọ́n lo tẹ̀sùbá. ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbà ọ̀rọ̀ tó tẹyọ tó jẹyọ lórí ọ̀rọ̀ àwọn onímọ̀ tó fún àtúwọ̀n lẹ́rìí kò sí tọ́ka tó múná tó polórí rẹ̀ pé àwọn ọ̀hábà wa ti tẹ̀sùbá àwọn wọn lò àmọ́ ṣáájú bẹ́ẹ̀ sílẹ̀ tí ó kàn àti ìṣesí lílo àwọn ẹlẹ́kọ̀ọ́ta àti ìṣáájú. àti wíwọ́n pé àwọn búdíìsì àtàwọn ní àwọn tí wọ́n máa lò ó láti máa fi ní ọlọ́run ọba àwọn àwọn òṣà wọn. bẹ́ẹ̀ wọ́n máa lò ó dàwí ìdánù wọ̀tẹ́mìmà wọ́n máa lò lóde wọ́n máa lò ó pàrọ̀ bákan náà ní máàrífà tí ń ṣàbù wọ́n sá àmàdà tàbí sóríire tàbí òní sóríire ní tẹ̀sùbá àwọn tí náà náà ẹni tí bá ń lo tẹ̀sùbá ẹni tí ó sóríire lò ẹni tí ò lò kò ní sóríire nínú fọ́yà ní ẹ̀kọ́ wọ́n náà fi ṣọ́ra kó ń bí ewu lágbájá máa ṣubú wọn ti tó lo tẹ̀sùbá irú bẹ́ẹ̀ náà ni wọ́n ń lò lọ́dọ̀ àwọn sófin أفاد أنت الأحمق الأحمد المالكي الولاني ابن الزاروخ المغربي wọ́n bá tún mọ̀ pẹ̀lú tẹ̀sùnbá lórí àwọn àjọ kẹ́kọ̀ọ́ kan inú rẹ̀ náà ni pé yóò tẹ̀kù sí ẹ̀rísùn lọ lórí kóró rẹ̀ kọ̀ọ̀kan ó kó pọ̀ náà bá ṣe nàìjíríà ní tọ̀lọ̀ náà títí bẹ lọ́dọ̀ wa náà ní funfun báyìí ní wọn kó pọ̀ sí. torí pé ètò dàrú ó rí ilé ìlú wípé tẹ̀sùbá ọlọ́run báyìí. àwọn tó fi wọ́n tún máa mú ṣe ẹ̀rọ wọ́n sí ìlà wọ́n mú ní àṣìá ìjẹ́lẹ́sìn àbọ̀sọ̀ tí a bá múra tán yóò bá ti fi kọ́tí àdúgbò wọ̀ sápá abilẹ̀ sẹ́nà kọ́nẹ̀tì àdúgbò fọ́ ilẹ̀kẹ̀ ìmúra rẹ̀ sí ìpè. Dàkú ìdàgbọ̀ tẹ̀lé ni àwọn ẹni ẹ̀rọ ń fi ń wá sọ̀ra. Wọ́n ti kọ́ wa, wọ́n àfẹ́ wa kọ́ wa pé ń sọ náà bá sọ́lọ̀ lọ́wọ́ àlẹ́ ìwọ̀tẹ́lẹ̀ rẹ̀ sọ pé من تعلق كلمة فقد أشرك ẹni bá fi ó tètè tán dé ó kọ́kọ́rọ́ mọ́tò ọ̀ṣọ́ mẹ́nu ọ̀nà lẹ́kùn ọgbà máa ọ̀ṣọ́ máa ìgbàlẹ̀ lọ sí pọ́nú lé rẹ̀ àbọ̀ ọ̀ṣọ́ máa ọ̀tí tẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run ọ̀n gbòòrò fún pẹ̀lú ọlọ́run. alágbájá mọ́tò rẹ̀ bàjẹ́ ní ara wọ́n rántí ti tẹ̀síbá fún mọ́tò rẹ̀ nì bẹ́ẹ̀ lómi ẹ̀rọ ọkọ̀ lónìí tí ò tí ì fi tẹ̀síbá fọ kò tí ì wá mọ́tò fúnra ẹni tí ó bá wá pẹ́ ní tọ́kọ tọ́lọ̀ ń jogún ọkọ̀ fún wọn ra tẹ̀síwá tẹ̀síwá tẹ̀síwá ti pọ́ mọ́tò yìí. ní tẹ̀sí wọn máa fi wo jẹ́ ta ló dé nǹkan wọn ni mo tẹ̀síwá kan. mélòó mélòó kan tó sọ ọdún lọ́dẹ̀dẹ̀ fún wa ní kódà ló lè ṣe lánàá bá a ti ń sọ̀rọ̀ wọn múra àti lọ sí wọ́n mú tẹ̀sùbá àdáni ní ẹni tó jalè ń lo tẹ̀sùbá ò sọ. wọ́n pè fún wa mẹ́tẹ́tà àgọ́sà ọ̀fẹ́ ìrìnà ẹni bá lọ bá lẹ́gbẹ̀ẹ́ gbà tó níyẹ̀wò tí ń sì gbà lóòótọ́ lórí ìṣẹ́wó ó mà ti ṣẹ̀kọ̀ sí ní tí ń sẹ́lá Muhammad muwa àti gbogbo àdùn tẹ̀sùbá iṣẹ́ ìtẹ̀sùbá ìṣẹ̀lẹ̀ gáàbù àti ránṣẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ yóò rántí ọlọ́run bá àmọ́ràn tẹ̀sùbá kan lérí àjọ ọkàn kan yóò fi rántí ọlọ́run kódà nínú àwọn èèyàn tí wọ́n máa fi tẹ̀sùbá yìí ti àwọn àjẹ̀mú وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا خوفا àwọn èèyàn kan pẹ́ nínú àwọn èèyàn tó máa wá sọ́ra lọ sọ́dọ̀ àwọn àlùjànnú wọ́n ti bá àtàkẹ́ tẹ̀sù bá wọn yálò òkúpa pòlù àbòfin sétí àbówó ọ̀sápá àbófin wọ̀ lọ́wọ́ fún ilẹ̀kẹ̀ ọlọ́ọ̀ni kò ní ilé ìtẹ̀kan fún fún àbí ìbáṣepáyà ìṣòro ló mọ̀ fún ìṣòro fún ọ. bákan náà ẹ̀wọ̀n ní àwọn akọ tẹ̀sùbá yóò máa mú tẹ̀sùbá bàbá táàkù tì àbí ètò tọ́ àwọn àṣàn àwọn àpò ìwò kó ní tó bá wù ú jẹ́ bàbá wọn bí pẹ̀lú tẹ̀sùbá àti wọn àwọn àṣánù àwọn àpẹẹrẹ mọ̀lánà atántání irú pẹ̀ṣùbá àti wọn náà wọ́n fi ta kìnìkì nínú igbó àwọn àmú pẹ̀ṣùbá àti bá ti gbọ́ gbogbo ń tọ́ ọmọ ọgbàdé. Ṣé irú náà lò? kódà àwọn ọmọ ẹ̀kí tẹ̀sí báyìí sí ìsìnkọ́rọ̀ gbọ́lọ̀ ti rí ìtàlókọ́ ìsìnkọ́rọ̀ bẹ́ẹ̀ àtẹ̀sí báyìí láti ṣe sí ara fún mi kódà àwọn ọmọ ẹ̀kí ní súbhàtì ìsìnkọ́rọ̀ tẹ̀sùn bá ìsìnkọ́rọ̀ wọn máa dá ẹ̀rìn ibi kan náà ti máa gẹ̀ẹ́dẹ̀ òun tó dáwà ó ti gbà tó bá dérú òkan tó ọdún nírú rẹ̀ gbogbo nǹkan náà ni wọ́n máa ń lò jù kódà wọn máa fi ṣe wòsàn wọ́n máa fi ṣe wòsàn ẹlòmíràn ní lọ sọ́sítù wọ́n pè kalẹ̀ lọ́mọ tẹ̀síbáàlì lára rẹ̀ ìtẹ̀síbáàlì bàbá ti sáṣẹ́ wọ́n máa fi pa lára rẹ̀ yẹn tẹ́lẹ̀ tẹ̀síbáàlì náà tẹ̀ náà. ó lè lọ sí ṣe lọ́wọ́ lọ́wọ́ báyìí. wíwú ọ̀sọ́rùn ó ti wá dọ̀sọ́ àdínú àwọn èèyàn tó ń gbó sínú òrùn tó ń pọ̀ títí sámà tó wà kó tẹ̀sí bá sọ̀rọ̀ bí ọgọ́rùn-ún bí ọgọ́ta bí ogún ó lè fi lè tán láǹkà dá nígbà tó tàn kódà lẹ́nu mi ò bá tí ìrí tẹ̀sùbá ìjọsìn rẹ̀ pé yálà ó ti kọ́ mọ́tò ó fi kọ́lẹ́jì gbogbo àwọn tó ọ̀hún náà ni wọ́n fi ń lo tẹ̀sùbá. àwọn sùn sí àwọn ní àwọn ọkọ̀ tí wọ́n fi ń pè é lọ́pọ̀lọpọ̀ tí ló tẹ̀sùbá tí wọn ò mà ń kọ̀ níkọ̀ tí wọ́n fi lo tẹ̀sùbá yìí wọ́n máa pè ní tọ́pù ṣèbọ̀ ìdájọ́ sí ilé ìjì àlùmọ̀tà tí ó tó bìí láà èyí máa ń rán wa létí ọlọ́run ọ̀rọ̀ bí kọ̀tù tòbó èyí tí máa di ọkàn wa mọ́tọ́lọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nípínlẹ̀ nígbà tí wọ́n sàlàyé ìṣúlẹ̀ fún wa yóò mọ iye wa pé kódò kọ nínú ẹ̀sìn àwọn lẹ́tọ́ àti ìkàlẹ́lẹ̀ lẹ́yìn tó lọ́nà àtàbí tẹ̀lé ìkàlẹ́lẹ̀ aláàbọ̀dọ́ la sọ pé إني إلى أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان ọlọ́run ọ̀nà dá fún ikẹ́ máa san ó pọ̀ yìí àwọn pọ̀tẹ́ dá lẹ́wọ̀n yìí níbo lè ti rí ìta lónìí ẹ̀ máa sọ. wọ́n lọ kọjá ẹ̀hùn náà kan sí ni mọ̀nìhúdà ìmọ̀ náà ti wá bá wọn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba wọn. gbogbo bọ́lá ti fẹ́ ká máa jẹ́ gbogbo tó yẹ ká máa sọ báàkì máa ṣe ojúbọ̀nà dáàkì máa ṣe nígbà tá à ń bá ń ṣe. ìkórè tó kúkú ń báyà pé ìṣèjọsìn ẹnìkan tó bá fẹ́ kọ́lọ́ gbàdúrà rẹ̀ ọ́ bọ̀rọ̀ sí òhùn ọmọ ayé lẹ́lẹ́. àtàbí wọn tún máa dáadáa pa wọn lórí tẹ̀sùbà láwọn mìíràn rírọ́ nínú tí wọ́n máa sọ ọlẹ́yìn kan náà ẹ̀ka tó ti tẹ́ náà ká pẹ̀lú tẹ̀sùbà ó lè wá jẹ́ ẹrù rẹ̀ kà àbúgbà tó lè wá ń sá lọ ó wá wẹ̀yìn òwò pé tẹ̀sùbà rẹ̀ jábọ́ ó kàn dá gbogbo ẹrù padà fún un bùtùlù irọ́ ńláńlá. kódà tẹ̀sí bá tuntun mẹ́nu ọ̀nà kó lè ká yóò sọmọ pé mo fẹ́ wọlé sílẹ̀kùn. kódà wọn máa láti ọkùnrin fẹ́ wọn àtẹ́sí àwọn olè ọ̀nà ọ̀bá mi dogun tẹ̀sí bá ara wọn. ìlágbájá kan ó dogun tẹ̀sí bá sí ewu kan òun náà ní tí wọ́n ń bẹ náà kíkó rẹ̀ ti wájọ náà. wọ́n máa lẹ́jọ́ ọmọ rẹ̀ pé níbi ìtàkọ́lọ̀ lọ́rùn ìráyé sáyẹ́yẹ́ òní pé òun gbọ́tẹ̀ ṣùgbọ́n àsọ̀rùn torí pé túrì tó lè fàkọ̀rọ̀ kí mẹ́rin jogún òsì fún ẹ̀ ẹni bá ti fẹ́ súnmọ́ náà yóò gbọ́dọ̀ gbólóṣì. kódà wọn lájọ kà pé màálì mọ̀lúwìlá ẹ̀ ń tàn kí mọ̀ ń mọ̀ wòlíì bí tẹ̀síbá rẹ̀ bá ti rí náà ni ìlàyà ló jẹ nípò ìgbẹ́yìn ọlọ́run ọba ló ti jẹ ó ní àná òun náà mẹ́ríkà wọ́n pè ní àgbọ̀nkù àdọ́kọ̀ọ̀ olóòrùn bá fi hàn gbogbo àwọn màláìkà kan tó síwájú ọlọ́run bá gbogbo wọn sì wọ tẹ̀sùbá àtọ́nù olóòrùn náà wọ́n wọ tẹ̀sùbá àtọ́nù tẹ̀sàkùn àdéhìn لكن من في قصرهم تشبها بهؤلاء الملائكة طبعا ما ليه ما يدعون ملائكة وهو ما هو تشبهكم وسيلة القرب إلى الله انتي ما يطع مرضا ثم لما تقول ونحن أقرب إليه من حفل الوريد فقال له له سماوة تتعشان هو له يبيتك عشان هو الله سماوة بتشبه سماوة سماوة سماوة سماوة ìyẹn ti bẹ́ẹ̀ tẹ̀sùbá rẹ̀ lọ́dọ̀ wọ́n ní ẹ̀ka Fatimatu bint al-Husayn ó ní àwọn tẹ̀sùbá tó tó one thousand kí n máa fi bẹ̀ lọ àwọn onímọ̀ sọ pé táyì yá ọ̀gá bọ́lá ti máa tábí àwọn orípa tí ò fẹsẹ̀ múlẹ̀ àwọn ẹ̀sán ajá àtìyàn rí bò fúnra mi tó ń sọ níta anábì kan ló sọ àti sàbúrò rẹ lọ ni nígbà mọ̀tà kẹrọ sọ́bà áá kí ló dáa tó àtúntì máa ń rán ilé tí àdúgbò yìí tó tó àṣùbà tó tó mẹ́fà. tó bá rí bẹ́ẹ̀ olùgbọ́n lọ́kùnrin lóbìnrin àwọn onímọ̀ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀sùbá nínú wọn làwọn ní tí wọ́n ló lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ sì ń bẹ́nu wọn ẹni tó ní òlẹ́tọ̀ọ́ àfa ọkọ̀ pé إذا ضاق الأمر اتسع وإذا اتسع ضاق ó sì ṣe káwọn èèyàn ó máa bẹ̀rẹ̀ lérí wípé áhà ah, òbí àdúrà òṣè àbí àmàkà nígbà tí àdéhìí sáàdùn àbí ọkọ. wọn lọ nàbí sallallahu alaihi wa alihi wa sallam ó wọlé tọ màmá kan nínú àwọn ìyá wa tí wọn ń ṣe àdúrà pẹ̀lú àwọn akóró. ó sọ lọ́wọ́ sallallahu alaihi wa kò sọ fún pé wọ́n sàkóró náà àmọ́tàbí sọ fún pé ebi mo ti tọ́ka yín lórí ìpínpín ga ju ọ̀pọ̀lọpọ̀ àṣàrò lọ. Èlé ẹ̀lẹ́mọ̀mù sàfàrò nínú ìjọwáhì wọ́n lóun náà nínú ájọ́rú rọ́ṣùmọ̀lọ́ olùkọ́ àti fi máa ń yan tẹ̀sùbá kan tó ń lo tẹ̀sùbá láyọ̀ ọ̀hún àhà sẹ́nìkan kìí sí máa pẹ̀lú. عشان نستطيع الأمن المحدث الغلط الكمبان شابتاب تبقى كمبان لوري كوني سيون كاكا أبقني دارم الله كان حقه بالأنام أفضل كل كله رسانا يوم ذا وإلا فالصبح أفضل نبقى ما تبقى لا كان يلو دي olùtẹ̀síbá ń bá mi òjì burú tí n bá ń di pé làákàyè rò lè má bí tí ń wí má àtìdáwò kan láwùjọ kan nígbà kan bàbá kan tí tí wọ́n ń lọ bí eighty sí ninety wọ́n ní tí n bá ń bẹ lé pé ó máa sàárẹ̀ bàbá náà wá kàn dánwò wọ́n wá fún bàbá ní question bàbá ní mẹ́wàá lẹ fún mi ọ̀pọ̀lọpọ̀ ti ti ń ṣeré fáwọn ẹyọ kan sì náà fún un ọ̀dọ́ kan tó fún ní pásọ̀ ìkótó bá bàbá ní pásọ̀ ìyọ̀kọ́kọ́ ọdún mẹ́wàá lè ní nìkan sí gbà ẹyọ̀kan sí. àtúnṣe ìṣèkújẹ́ pásọ̀ làgbà ní iná wọn bẹ abẹ́rẹ́ omi ìtìlẹ̀ àkárí ìròlé nípa bá rùn kan bẹ́ẹ̀. ẹ̀lẹ́mọ̀rún sọ̀rọ̀ àrùn nínú sọ́dọ̀ sàlá ìdí ẹlẹ́ẹ̀kejì pé eight wọ́n fún ọ̀rọ̀ yìí lọ́wọ́ wípé gbígbé ìdùsílẹ̀ ní òlọ́lá ọ̀ gbígbé tẹ̀sùbá ìdùsílẹ̀ ní òlọ́lá àmọ́ kánú òkùnkùn tó burú mẹ́ ilé ọ̀nà rẹ̀ máa mú sọ kárí náà sọ nínú nílùú ọ̀pọ̀ volume two page three fifty nine ẹ̀dínwó náà wọ́n fún wọn lọ́wọ́ lórí ọ̀rọ̀ kò sí tó burú lórí lílo tẹ̀sùbá èèyàn ọjọ́ òní ó ní tẹ̀sùbá ó lè máa jẹ́ ẹni tó dáa nígbà tí ò bá ti jọ tàwọn ẹlẹ́bọ gẹ́gẹ́ bí hadithi sọ̀fíyà nígbà náà sallallahu alaihi wa sallam nábà tí ń sìn ka òǹkà pẹ̀lú àbúkà ànábì sì kọ ní àwọn ọ̀rọ̀ àdúrà tó yàpọ̀tán ànábì ìhánà rẹ̀ lórí pé máa ń lò kàn tó ti pé ẹ̀lẹ́mẹ́rin tó tẹ́lẹ̀ yá ó ní ẹni bá láníyàn tó dá nípa lílo tẹ̀síbà tó mọ̀ àṣà alẹ́gbẹ́ tó dára mọ̀túnmọ̀ fàtàwà volume twenty two page five oh six eléyìí púpọ̀ náà wọn nílé náà sọ pé kò rí bẹ́ẹ̀ o àwọn ò fara kò lẹ́tọ̀ọ́ síta lè tó ṣùgbà possible not fun signal hajj wọ́n látàdá lẹ́ni fọ́n sọ ágbà òló àmẹ́bí òló bèlé àwọn sọ ágbà àwọn tàbíyìn náà òló pàápàá jùlọ àdìsí ìtàn ولو كان الله صلى الله عليه وسلم ابن عمرو سبيل رأيت النبي صلى الله عليه وسلم يعقد التصبيح بيده النبي أما يغتاب لقلوه من كان إن شاء الله صلى الله عليه وسلم قلت لك أمر بين لذلك قل جل يصفني به وأعقدنا الأنام أتنقل معه من كان فإنهن مسؤولات ومستبقات àwọn máa bí wọ́n léèrè lọ́gbà kìyàmọ̀ àwọn ọmọ níta náà sì máa jẹ́ pé wọ́n máa dáhùn. àdéhì ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ wa lórí rẹ̀. apá kan ní wọ́n fara mọ́ ní lálàáfíà rẹ̀ bẹ́ẹ̀ àwọn apá kan ní wọ́n sọ pé ó mẹ́rin. nínú àwọn tó ń fara mọ́ ní òun náà sọ fún wa pé kò sí láìsí lórí hadith náà. bákan náà àwọn onímọ̀ tí wọ́n kọ́ yìí wọ́n sì tún sọ fún wa pé nípa gbígbàgbọ́ yìí hadith àdádálẹ̀ láti bẹ̀rẹ̀ pé tóso mọ̀tẹ́sà ti dídà gbogbo ń ta abájádádálẹ̀ àgbélẹ̀ ẹ̀rọ sínú ẹ̀sìn wọlé yẹn náà wọ́n máa dúró wípé kò lẹ́tọ̀ọ́ ká lo tòṣùbà rárá tí wọ́n sọ wọ́n ní máa fúnra ẹni máa ń jogún ìgbàgbéra ní ìjọsìn ọlọ́run ọlọ́run ti tètè wá ní àkíyèsí pé aláhà mìíràn àwọn ọmọ mi náà ti jèrè àlẹ́bí náà ń fi sọ láti nǹkan ṣẹ̀rùn àwọn tí wọ́n lápòlé kan ọlọ́run bá níbi ìrántí ọlọ́run bá wọn níbi ìkírun wọn àti níbi ṣíṣe àtàwọn wọ́n ní ìgbọ́tẹ̀sùn báyìí yóò gbé kúrò níbi nínú ti ọlọ́run yóò gbé ọkùnrin kúrò níbi ìrántí ọlọ́run. Bọ̀dùsùsù táwọn mímọ̀ ti sọ, ètò ìhárò kan di máa sọkún ní ìjọba rẹ̀. Kọ́kàn ó jáde nínú ara ní ìgbìrọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kára ó sì para sọ láì ní máa wòye wọ̀n. Lérò lérò ẹni tí ó mọ̀ wọ tẹlifíṣàn tí ó sì tún mọ̀ ká tẹ̀síbá. Abẹ́ni tí ń wo tí ń ṣeré tọ́kàn rẹ̀ tí ń bi tí ń ṣe tó sì lọ padà ṣùgbọ́n wọ́n ní torí bẹ́ẹ̀ tó ní ìtòkùtò ìmọ̀ ẹ̀fà ìlápòlé fún ọlọ́ọ̀gbà àti ìwárìrì fún níbi ìjọsìn. bákan náà àwọn tí wọ́n kọ́ wọ̀nyí wọ́n tún ti ní bí wa pé ìmọ̀ títí ṣe àrílẹ̀ wọ́n mẹ́sìn káṣíkárì rìá ẹni tí ń bá ń fa tẹ̀sùbá tó bá ti dé lórí kàtẹ́sì ti kalẹ̀ lẹ̀ fún mi òbúkátà kó máa fà á títì náà tó bá tayọ táà nábì fún wa ló ń kà kó máa wí lọ láì ní fi òǹkà sí. ìjọba tó ń sọ bí ọlọ́wà rẹ̀ nígbà tó ráwọn tí wọ́n ti kóró bẹ́lọ̀ lẹ́yìn kan sì ń tó nǹkan sọ pé àìlérò mi àtàkùn ẹ̀fọ́ mi á onílàkọ̀tà àtàkùn dídà àtàkùn iṣẹ́ ìpera yín sí iṣẹ́ ìfúnra yín ló kà iṣẹ́ wọn ń kà tẹ́ǹkà tẹ́ǹkà yìí àdáká yín àbùsílẹ̀ lọ̀dálẹ̀ náà sí i. àwọn ọgọ́tùn àṣàbà Muhammad ìlmà abẹ́ kọ́lá fúnra yín lórí àwọn sọ̀hábà nẹ́bí tí wọ́n ti tẹ̀sí ní mímọ̀ pẹ̀lú mímọ̀ tí lọ. tí nǹkan ò lè dálẹ̀ Ibrahim Nafa tàbí ayélujára a máa fọ lílo tẹ̀síbá kódà a máa sọ fọ́mà rẹ̀ fún gbogbo obìnrin tó bá wá bọ̀ pé kò máa wọn tàkókò ogun tẹ̀síbá lọ́gbà wọn dé ìpínlẹ̀ àdúgbò ìgbà wọ́n lo ọ̀rọ̀ yìí wọ́n sì ti di rẹ̀ múlẹ̀ bákan náà tí wọ́n kọ̀ wọ́n ní ìfarajọ àwọn kèékì àwọn bàkàtà ìfarapàá jùlọ àwọn ẹlẹ́bọ̀tà àwọn ìpìlẹ̀ rẹ̀ wọ́n mẹ́ta ṣẹ́ta ìfọ́mí ọ̀hún nínú ẹni ká kọ́ sí àwọn àjọ òun náà náà ti dára hàn eléyìí lórí wípé àtàtẹ́rẹ̀ ìbọ̀ síyà aláfikún nígbà tí wọ́n wí fún alátìgbàrẹ̀ wípé ẹlẹ́bí ìṣọ́rọ̀ ẹ̀rọ rẹ̀ ọba tó ṣòfin báwo láti máa ṣẹ̀ṣù lẹ́tẹ̀lú ọ̀fìn kò gbàgbé akàtúntà náà fi ṣẹ̀ṣù lábẹ́ wípé abúláhùn sọ̀rọ̀ dáa. شرحوا لهم من الدين ما لم يأذن به الله ìjọ wọn láwọn kẹtẹ tó ní àlòfin fún wọn lọ nǹkan lóhùn lọ́rùn sí. torí bẹ́ẹ̀ ìdúró kà tó ń ṣe ọlọ́run ọba fún wa ìjọsìn ìdúró lórí báyìí ní ti ní á sí ìjọsìn nígbà tí wọ́n ń ṣàlàyé ìjọsìn fún wa ní pẹ́pẹ́bẹ̀rẹ̀ ó ní ṣe pẹ̀lú bóòlù àti ṣe nígbà tá a ṣe òǹkà tá a ṣe ìṣesí táwọn àgbà tá a gbà ń ṣe àtúnkà tá fún wa lórí tí a bá máa kà kò tayọ ọgọ́rùn-ún. nígbà tá a bá wá kó o pọ̀ mọ́ sáwọn ẹni ìṣáájú mi lórí títọ́ rẹ̀ àtẹ́ni tí ó fa tẹ̀sùbọ́ òní náà fà á tayọ kàtà nàbí ní ó fà. bákan náà nínú tọ́ka àwọn ẹni tí wọ́n kọ́ wọ́n ló tako ìkọ́sọ̀ọ́sẹ́ náà Muhammad sallallahu alayhi nígbà táwọn onímọ̀ ń dúró àwọn níbí dà ọlọ́sẹ̀lá Muhammad sọlọ́sẹ́lá máa ti sọ̀rọ̀ ń pa àwọn tí wọ́n fi pọ̀ náà tí òbí sára ọmọ wọn tí wọn ò ní sí àǹfààní fún àtúbẹ̀ bẹ̀rẹ̀ àwọn òbúrò sẹ́fún ó lè wá náà alágàdá lẹ́wọ̀n yùtọ̀ ìlú nànà tó ń takò wá tí wọ́n fún wa ní sẹ́kẹ́ tí wọ́n tó ń pè tí ò dá ń pa wa yóò nà nà ọ̀wẹ́ náà kọ̀wá púpọ̀ wọn bẹ̀ pẹ̀lú àwọn kọ̀wá níbi tí ò sí náà sì tán tí ìbọn máa ń sìn. bẹ́ẹ̀ wọ́n ní nílò rẹ̀ yíyí aláyọ̀ mímú ní májẹ̀mú fàkọ́gbòrò ní mẹ́tàdé pọ̀lẹ́ ìmọ̀ ṣèkúnlọ́wọ́ ìgbélárugẹ fún ojú ọ̀nà àlùmí àmọ́tàdé sòfíà wàmọ̀wọ́fẹ̀ bákan náà gẹ́gẹ́ bí ìṣàkúnlọ́wọ́ fáwọn ní ìkọ̀rí kọ́ lórí gbogbo àjọ kan àti tẹpẹrẹ máa àlò àwọn ṣíà nínú tí a sọ sẹ́sí ó lè ní kí wọ́n mú láṣíá tí wọ́n ti ń sin sí lọ ṣàárẹ̀lú ma ń zọba mọ́hún ní ẹni tó fọ́ àwọn àṣíá kan ní tọ́lọ́run kò sọ̀kalẹ̀ lẹ̀ fún wa ìdámùsùn nínú ní ṣe pẹ̀lú tẹ̀sùbá mùsùlùmí ó ti lọ́wọ́ ọba rẹ̀ ní ìtẹ̀lótẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀lú mọ́tò kò fẹ́ yìí nígbà tí wọ́n bí wọ́n wọ́n ní nínú tí ó máa pèpè sí lílo ọwọ́ tòun ti pé kò burú ká lo tẹ̀sùbà òun náà ní pé ọwọ́ máa pẹ pẹ̀lú wa ní òtàrí ọwọ́ ìlú gbèsè pẹ̀lú wa nígbà kìíyàmà ṣùgbọ́n tẹ̀sùbà ò ní sí pẹ̀lú wa ní òtàrí wọn lè gbé tẹ̀sùbà àdìdì pẹ̀lú wa lọ́jọ́ kìíyàmà wọ́n á pàtó lọ ọlọ́ وتكلمنا أيديهم لا تقوى مما جلسوا ọwọ́ tàǹtí ń takókò àdá yóò máa jẹ́ ìfún wa. bákan náà gbogbo tá a bá ń ṣe níbi àgbà ká ṣe ní ìbámu sí níta nábì ní abá ká ṣe sallallahu alaihi wa alihi wa sallam. níta àwọn nínú sọ ní àkójọpọ̀ ẹ̀rí àwọn àfá àwọn tí wọ́n pọ̀ àtọ̀kọ̀rọ̀ nínú àwọn àfá àwọn tí wọ́n ló lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí àdìmọ́lì tó tẹ̀lé ẹ́ wọ́n ni yá kan ẹ́mùrù mú bá a ọ̀rọ̀ yóò máa bẹ lórí pé àìsẹ̀ ká ṣe bẹ́ẹ̀ fẹ́ni tó bá bùkátà sí mẹ́rin ló kọ́ lẹ́kọ̀ọ́ ṣe tẹ́bọ̀ bá ti rò pọ̀ mọ́ wọ́n tẹ̀lé àbí ìṣe ìyànnà wàbíyá àbí ìṣesí á ní wọ̀súnmà ìṣekágbọ́ ni yóò fi máa di pé lílo orin máa jẹ́ sàrọ̀ọ̀rọ̀. ẹni máa bọ̀dọ̀ ẹ̀ ni wọ́n tún ti fún wípé àádọ́n ìrìnàṣẹ́kọ́ọ̀dù afọ̀lìyàtàhà àwọn afọ̀lìyàtàhà àwọn gbọ́dọ̀ láti ọ̀sán kó lọ́lá ju ọwọ́ lọ. ẹni tó ń lo tẹ̀sùbọ́ gbọ́dọ̀ mẹ́rin ní láti ọkàn gáà tẹ̀sùbọ́ àwọn ju ọwọ́ lọ bẹ́ẹ̀ àti gbọ́dọ̀ máa mú láti á lo nílò tá a bá lò nígbà tá a bá rí bùkátà sí abi yálà ọ̀rọ̀ kàṣe àbí tá a káyẹ̀wò òdì mọ́lẹ̀ torí pé ìpìlẹ̀ المنع ما سيني توكان نقل واحدة حنفية عن الإمام صفا إذا تردد الأمر بين كونه سنة وكونه بدعة برهن بان لو تنبو لا من نقل tí súnà ni tí dídá ni pàtàkì wọn mọ̀ sàmì apá ìlòdì lọ́la rẹ̀ pípa sí rẹ̀ ló dáa jùlọ. àwọn onímọ̀ ti kọ́ wa wípé àkọlíyà kò túmọ̀ sí àdámọ̀ jawari torí bẹ́ẹ̀ màmá ti ń lo tẹ̀sùbá tí ò ti tẹ́ bọ́ tó ń fi bẹ́lọ̀ lórí sànẹ́bí wíkalẹ̀ sí tẹ́lẹ́bọ̀. Bàbá tí ń ṣe àtúbáwò tí ń fi bẹ́lọ̀ lórí òǹkà sànẹ́bí ìfikalẹ̀ lẹ̀ sí tó ń bídà rọ̀. Mọ́ta kété sí mọ̀lẹ́bí rẹ̀ torí ipò orí kí wọ́n lo tẹ̀sùbá. Àlẹ́ ni tí ó lo tẹ̀sùbá, ó jìnà sí títí mọ́tò, wíwọ́ sọ́rùn, títí kọ́pá fífi oúnjẹ sí fífi kọ́lé ìdájọ́ ọkàn tó yóò dá gbogbo ni ìmọ̀ fi ẹsẹ̀ wò ìmọ̀ fi ṣèwòsàn ìmọ̀ gbàgbọ́ lórí wípé ààbò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀sùbá ìpínlẹ̀ rẹ̀ oríṣi ara ẹ̀sìn. yálà wá jẹ́ olówó ni èyí tí atakókò rẹ̀ ni oníkántà ni tí wọ́n ṣe lónìí rẹ̀ ni.

ẹni tí ó sin náà ó dúró lórí àlà wípé tó máa jà àìnáka àlà ṣẹ̀rí àti mìíràn ẹ́mírí pàtàkì ẹ̀ka. Agbó ọkọ̀ ọgọ́nà ṣẹ̀rí à níbi àdámà rí pọ̀ya dóde. Wọ́n yà tẹ̀sẹ̀ àwọn ẹlẹ́dínà láyà àdámù. Má tẹ̀lé fẹ́ẹ́nu tún bí òǹkọ̀dé Má tẹ̀lé fẹ́ẹ́nu àwọn kèéjì àwọn bàkàtà bí. Àwọn ló ṣàbúdà àwọn hìn àwọn kíyèsí. má tẹ̀lé na wọn nípa lílo tẹ̀sùbà má lájọ kan rò pé tẹ̀sùbà lọ́la ju ọwọ́ lọ. ìlú ọwọ́ O náà ni ń sọ lọ Muhammad sọlọ sọlá máa ń sọ wípé yóò máa jẹ́rìí fún wa lọ́jọ́ ọjọ́ tí gbogbo nǹkan ó tàn ní táwọn máa wá wa tọ́wọ́ máa júwe iṣẹ́ bá lọ tẹ̀sùbà kó òun ọ̀rọ̀ nǹkan ṣe àbí ọkàn àwọn lè gbé àbí làákà ìhun lẹ ó kúrú lórí dídọ́ òkànà àmọ́ ẹ̀sìn àti ọkàn rẹ̀ lélẹ̀ lórí pé ó lọ́lá ju ọwọ́ lọ kò bẹ́sẹ̀ mọ́ lórí bẹ́ẹ̀ ẹni tí ń lo kẹ̀tùbá lórí títẹ̀lẹ́tọ̀ ọlọ́run ba lórí òǹkàtà ọlọ́run ba àtòjíṣẹ́ rẹ̀ ti lélẹ̀ kò ní máa dún dídá àwọn àmọ́ ń fi ẹsẹ̀ wò tí ń fi ń pe àbùdànù tí ń fi ń kọ́rùn tí ń wọ̀ sábà ó jìnà sọ́rọ̀ náà mà èdúṣẹ́ rẹ̀ abẹ́lẹ́ ọkọ̀ fún alákòóyè dáadáa sí akọ́ ẹ̀ ó ti ṣe ní àbújá rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ìtẹ̀lẹ́ tí ń sọ àtẹ̀ntì ń bọ́ kọ́lọ̀ àkóyè láwọn kúrò níbi àdádálẹ̀ ó ti ṣe wá lẹ́nu tí ó ṣe súnmọ́ وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم. بسم الله رب العالمين. أتكفون الله náà kó bá san àwọn afáwà tí wọ́n ṣe dájọ́ kan fún wa ní òní bọ̀dé láti ṣe abdulhani bin osman abúrọ̀yà jazakumullah khairan ọlọ́pọ̀lọ́ àtẹ́yìn ní ẹ̀sán dáadáa ìdánilẹ́kọ̀ọ́ náà ti ṣókí bí a ti rí nǹkan kì mú láàrin ìgbà tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí fún wa ohun mìíràn ti ọ̀rọ̀ àfáwà àṣekà àṣekà albani rahimahullah ta'ala ìfúnnáfẹ́ dín àfihàn ọlọ́ọ̀ta ọlọ́pàá àtàn ní ẹ̀sán dáadáa nígbà táwọn bàbá náà ń wo ọ̀rọ̀ tẹ̀sùn báyìí lọ tí wọ́n wò lọ tí wọ́n wò bọ̀ ẹgbẹ́ mi sọ fún wa pé ẹni tí ń lò àní pé pèsè rí ọ́dà àti ìlépè lé mọ̀tárì tó ń dúdú àgbègbè yìí tí gbogbo tí wọ́n rí ìyá fi kọ̀ fáwọn ìyá fi rẹ̀ lọ́dọ̀ rẹ̀ náà tí gbogbo ìgbàgbọ́ burúkú ìlókòsí ni àdé ti àpá sọ́dọ̀ àti àṣà mùsùlùmí ní tẹ́sùbà náà lọ́ba dédé òkúrò ìlàgbọ̀dọ̀ wájú dípò pápá wa máa pè ní kéde yìí afọwọ́ àṣekárí bá wà nínú ọlọ́ ta nígbà táwọn ọ̀gá náà wá ní gbogbo ọ̀rọ̀ yìí nígbà wọn wá kọ̀ fún ọ̀rọ̀ wọn sí ni pé tẹ̀sùbà nínú ọwọ́ nílò òun náà lọ dá yìí ọwọ́ nílò òun lọ dáa jù ìdí tí ẹ ti máa wá lo ọwọ́ ni pé tí a ti jìnà sí tẹ̀sùbá òun ni pé aburú kan bẹ ní gidi tẹ̀sùbá tó bá yẹ pé ibi aburú kan náà la bá dó sí àkóòdì rẹ̀ á lè fi gbé sọ́wọ́ ẹgbẹ́ kí aburú kan náà fi hàn mí wọ́n ní ó ti dé kí ayé ọmọ lo ọwọ́ ọmọ sàlámà ọwọ́ sí làmẹ́lùwà Muhammad gbẹ́gẹ́ni ńlọ́lọ́ àádìgbà aládá láti bẹ̀ wọ́n ló ti pa ẹ̀sìn káfọwọ́ sí ìrẹ́jọ́ ọlọ́mọ ti parẹ́ tó bá ti bá burú kan yẹn náà ni wọ́n ló ti tó ká torí ẹ̀ padà sí ìjọwọ́ wa ọlọ́pàá àtàrí ní ẹ̀sẹ̀ dáadáa alọ́sọ́dọ̀ àwọn àti àwọn ọmọ ah, àwọn pòfẹ́sọ̀ abdulgani abdulhami àkùrẹ́bí àgbẹ̀rẹ̀gbẹ̀ bisimilá. Ah, alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah adúgbò fún ọlọ́run ọba atọ́lọ́sọ ọlọ́run pẹ̀lú ìdí fún òjíṣẹ́ ọlọ́run adúgbò fún àwọn wa. فضيلة الشيخ عبد الحميد بن عثمان أبو ريان fún ìgbékalẹ̀ wọn kókó tí wọ́n wá sọ̀rọ̀ ní lórí òun náà ní wípé kí ni ìdájọ́ lílo ẹ̀tùbá Islam wọ́n hú ọ̀rọ̀ yìí láti di gbòǹgbò wọ́n tọ́lọ́n tó kó jìṣẹ́lá sallallahu alaihi wasallam láwọn èèyàn oríṣiríṣi pé máa ń lo òṣùbà láwọn àmà oríṣiríṣi ìdúsì ní àwọn tíṣì ní àti oríṣiríṣi táwọn tí máa ń lò láti máa fi pé àwọn òṣà wọn tí wọ́n sì ní oye nọ́mbà tí wọ́n máa ń sín jọ wọ́n láwọn míì wà tó jọ pé one oh eight ọgọ́rùn-ún àti mẹ́jọ náà ní tiwọn àwọn kan bẹ eighty four ní tiwọn omi ò lágbèlébu omi ò ní kankan níwájú omi ò ní lẹ́gbẹ̀ẹ́ àtúríṣiríṣi ọ̀nà tó ń gbà ń lò pàtàkì yóò ṣiṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam ànábí ò lò pàtó wà láyé àwọn tàbí ò sì lò títí kótó di wípé àwọn tó kọ́ bẹ̀rẹ̀ sí ní lò jù àwọn tó jẹ́ sùfèèrè afọ àjùlọ abúlọ́kọ́sùn obìnrin òun àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ lo tẹ̀sùgbà ètò létò nínú ìtawọ̀ kan tí ń lò ṣáájú ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ mùsùlùmí tí wọ́n dárúkọ ńgbà tí wọ́n ṣe lẹ́kùn lọ́wọ́ wọ́n ń jẹ́ ká mọ̀ wípé lílò rẹ̀ kò sí láì sílẹ̀ tó bá jẹ́ wípé àwọn ọ̀nàjì ọ̀sán ewé yìí sí àwọn ọkùnrin yẹn ní pàápàá jùlọ tó bá ti pẹ́ ẹ̀mí wa ọkàn wa kò dé òǹkà mọ́ bámúbámú àti tí wọ́n máa ń pè bámúbámú ó ti bá làákàyè yẹn pé làákàyè ò kò pé dáadáa mọ́ ẹ̀tọ́ wà fún un àmẹ́ni tí

nítorí kí ni nítorí pé wọ́n lè ṣiṣẹ́ lánàá kan máa lò sọ̀rọ̀lá ọ̀rọ̀ sọ́là àti pé lílo ọwọ́ yóò máa rán wa létí bánàbí ṣe máa kí wọn bánàbí ṣe máa ṣe zikiri ìmọ̀lò ọwọ́ ìmọ̀lò pẹ̀tùbá yóò máa gbà wá lágbè gbóòrà níbi ṣe máa ṣe zikiri tí mo rántí ọlọ́run pàtó wà láyé àmọ́ láwùjọ tiwa lónìí yorùbá ìdíkẹ́ a ti gbé ìpìlẹ̀ kalẹ̀ nǹkan ní ìlàjà débi wípé tí ọba tó kò lè gba àfààní tó ń fi òun tó ọba sára náà tó ń ọwọ́ ojú tó ti ọ́ ojú burúkú ni ah, àbá tẹ̀sí àdáná báyìí kọ́lẹ̀ ló báyà ẹ̀wọ̀n kan yá yí ápàtì lọ́wọ́ ọ̀rọ̀ wá dà. Òun lè ti tó òye tó wà tó bí ọ̀wá lẹ́ẹ̀kan ń kírun lọ́wọ́. Àlàfo wá wà níbi sáfù wájú. Sọ pé ó yẹ lọ̀lẹ́ ìtọ́ sí. Sọ kí ó pè náà ní ó bọ́ bẹ́ẹ̀. Ọbẹ̀ bọ́ bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ ló mú sẹ̀sùbà. Yóò wá bẹ̀rẹ̀ lọ sí sẹ̀sùbà ìgbé yóò àtẹ̀sùbà tó kàn sẹ̀sùbà nílẹ̀ rẹ̀. Yẹn ní sẹ̀sùbà gbọdọ̀ wà níwájú rẹ̀ tọ́ ẹlòmíì wọ́n fẹ́ sí bẹ̀lẹ́ glọ́ọ̀sì wọ́n fẹ́ tó fi rẹ̀ dàgbàrá rẹ̀ já kí yóò ṣe yóò fẹsẹ̀ gbá tẹ̀síbà bọ́ọ̀lù tọ́kàtà tó fi ọba fẹ́ wà. ẹlòmíì wọ́n ti mú tẹ̀síbà gẹ́gẹ́ bí sí ń bọ̀ ìdí mọ́tò wọn àmì ìgbà ẹlẹ́sìn yẹn tí wàá sí mọ́tò mùsùlùmí fún bá wàá fi tẹ̀síbà kọ bẹ́ẹ̀. àbẹ́sẹ̀ fẹ́ tẹ iv

àwọn ìdàgbà bàtà yìí lọ tẹ̀síbà ń bẹ lọ́wọ́ wọn náà ti ti bẹ lórí kẹfẹ́lí sì wọn pààyè òpó òkú kẹfẹ́lí bá a fẹ́ lórí kẹfẹ́lí ọ̀tọ̀ lọ́wọ́ tó àwọn ẹ̀nìkan kọ́là ń lò àwọn kátólì bí wọ́n ní wọn lónìí ẹ̀dì ẹ̀dẹ́fà àwọn ẹ̀dì ìdímọ́tò wọn bó ní tí ìjókòó wa lónìí ń dálé lórí òun ni wípé tẹ̀sùbá lílò nọmba tù lọ́wà àyè ápùtọ́lù ìtọ́jà jùlọ oníkéyìn olú ọwọ́ kí ló fà á ọwọ́ lò kí sálámù àtọ́wà lò nígbà ayé rẹ̀ tàbí láǹfààní ọ̀tọ́là àtàwọn kàá díẹ̀ òun ló tẹ̀ká ọlọ́ọ̀mọ lò àìlẹ́wọ́nú kíra kankan tí wọ́n ṣàlàyé pèpè àtìsọ láti mọ̀ bí láti fi ṣe máa ń kí òun káwọn gbà wípé ní ànágbà máa ta ọwọ́ rẹ̀ a máa lo ọwọ́ ṣùgbọ́n ẹni tí ọba wa ní ìwọ sílà sáàyè rẹ̀ tí ò lè gbé òkà yìí àbí ó lè gbé ó sákàlùkọ́ ọ̀fẹ́ lò tọ̀ bá àláìsí àwọn kọ́kọ́ ní pé òun ti ápùtọ̀ ìlú lẹ̀ òun fi sọ́jà ìsù lọ sílẹ̀ òun fi nọ́mbà wá ìlú lẹ̀ ọ̀nà lo nọ́mbà tù tó bọ́ọ̀lù ti dé ní àárín ẹ̀yìn àwọn àjọ burúkú táwọn ìwá ń di ẹjọ táwọn ọmọdé fọwọ́ táwà lẹ́nu ẹlòmíì tí wọ́n lọ pẹ̀tù bá àníyàn rẹ̀ ní wípé ìjọ sìnkọ́ lọ́run tọ́jà mọ́tẹ́kù bá òun ló dáa ju èsì olùkọ́sù bá lọ àwọn èèyàn máa ń rò bẹ́ẹ̀ ìgbàgbọ́ ti lọ́wọ́ kẹ́kẹ́ wọn mú kẹ́kù bá tọ́wọ́ láyé ìsàkẹ́kọ̀ọ́ sà rárá o ò lè ti lọ́hùn láyé ìkọ̀sù bá òun ló lọ́lá jù lọ àti ọ̀nà burúkú mi náà ní ti ẹ̀gbẹ́ gbà ẹ̀rì pé kẹ́kù bá mi wá fi lọ pé wọ́n so àkọ́kọ́ tó lẹ̀ bẹ́ẹ̀ àbí wọ́n ń rìn àtẹ̀sùbá ayẹ̀jẹ̀ lọ́gbẹ̀ẹ́ wọ́n ń rìn àtẹ̀sùbá gbòógì lọ́gbẹ̀ẹ́ kìíkà gbogbo eléyìí ọ̀rọ̀ tó ti pé má àṣẹ́lẹ̀ ọlọ́run bí ha ní sòtọ̀ wọ̀ láyé rárá mẹ́sì àmọ́ tá a bá sọ ara ẹni tó ń lò ẹjẹ́ àrò dáadáa sí i wípé dáadáa lọ́gbà lérò àkójọ yìí kò ṣe tọ́jà jùlọ pé nọ́mbà wán nọ́mbà tù ló ṣe nọ́mbà tó rè fàájì àbí ká ti wá sọ̀ kalẹ̀ láti di òkè pé eléyìí tó mùsùlùmí olóde ẹ lọ́wọ́ rẹ̀ ni ẹ ti tọ́sí bá lọ́wọ́ rẹ̀ ni àrárá ká máa rò bẹ́ẹ̀ ká máa wọ́n wò ó pé ní ọ̀rọ̀ òye tọ́rọ̀ ká máa pèlú kẹfẹ́ òbí sáàtì máa rí ní rí pé bóyá kódò sí bíbí àdìpápà títí tá a fi rí ẹ̀rí wípé òun náà ń lo tẹ̀síbáà yẹn fún bíbíà àbí fáwọn nǹkan wọ̀nyẹn àfàwà kókó ọ̀rọ̀ yìí tá a ti lé yín lọ́wọ́ yìí tí ẹ bá ń rìn náà rẹ̀ yìí ọlọ́run ọ̀gá dúgbọ́ fún yín ọlọ́run àtàn ilẹ̀ tẹ̀ dáadáa ó wà nínú àwọn kan tí ń dà kálẹ̀ ó wà nínú àwọn kan tó rújú láwùjọ wa pápá jùlọ ilé ìfọwọ́ mọ́kà tó fẹ́ràn ìdìbò fáwọn ilé rẹ̀ tẹ̀sùbáàlì rẹ̀ jẹjẹ yìí láwọn ṣọ́ọ̀bù alálàyé àwọn tó lọ́wọ́ ara wa ni òun gẹ́gẹ́ yóò mọ̀jà láàmú náà ní ìpè tẹ̀síbáyìí rẹ̀ gẹ́gẹ́ ló máa kà yìí bí ọ̀bá dáa ni kò ní sílé ìlú máa láì kò mọ̀ wípé kò sílé iṣẹ́ tó ti nílé àwọn ìlú kan náà ń kó lọ bẹ̀ ó lọ ta ìjà ló ti kí ìlú nígbà tó mọ̀ wípé ní ìṣe ilé ìsọkọ̀jọ́ ọgọ́rùn-ún mú gbogbo ẹ̀ ní ìsọ́nù ló máa kúrẹ̀ sí wọ́n máa wọn gba lẹ́gbà sí níyà àwọn ọ̀kẹ́ wọn bá yẹn ṣe ń yí lọ́dọ̀ wá bí ní ẹgbẹ̀rún torí ro ìròkúrò yẹn yálà náà náà bóyá bí àti bẹ́ẹ̀bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ àwa kò sí eléyìí òun nínú ọ̀rọ̀ wọn àti pé tẹ̀sí bá etí nǹkan èlò láti fi mọ iye nọ́mbà láti mú nǹka tẹ̀mọ̀ wọ́n tẹ̀ka náà tó yẹ pé wọ́n oníṣẹ́ kẹ̀kẹ̀kẹ̀ báyìí káńtà mọ́dá tẹ̀sí bá so láti fi mọ òǹkà lásán ló wà fún ọjà sàjádà ìtẹ́ tàbí ìgbé òǹkà ní ìlú káwọn èèyàn bẹ́ẹ̀ àtàkì holiness kan mọ́ yunifásitì orí ìtẹ́ sẹ́yìn náà ń lò tí ń kí òun abáwọn kọ̀ọ̀kan ẹ̀rì wọ́n náà fọ ọ̀n kọ̀ọ̀kan ń gbẹ́kọ́ jì ká tó tẹ̀jẹ́tẹ̀ nílò ìtẹ́ nílò nígbà tí ṣe wàsílà ní àtẹ̀kù tàbí kí òun báyìí á lò pẹ̀lú so tẹ̀sùbá náà láti fi sòrò àfẹ́lẹ́ tó bá ọ̀gbọ́n ní so torí náà ọlọ́kọ̀ọ́ wa kan àfa wa ní ẹ̀sùn olóore ọlọ́run kó jọ kó gbà lẹ́sẹ̀ fún wa aláìsọ̀tàn ṣoṣo ọlọ́run ẹ̀dá kan ní àwọn kéde díẹ̀ kan tó tóbi pé gbàgbé ìdílé fún yín fún àti dáhùn àwọn ìbéèrè alákọ̀ọ́kọ́ ìjókòó ìfowópamọ́ òun náà ní ìjókòó àsọ̀rọ̀ àtòmọ̀ tàkéèrè yóò wáyé pẹ̀lú ògbọ́lọ́ ní fifteen of february ìjọ kẹrìndínlógún oṣù february ayọ̀ amúnudé kì í tẹ̀mí adíkèdè o adíkèdè gbọ́ o ẹ̀já pàdé ń bì ní ọjọ́ kẹrìndínlógún fifteen of february fún ìjókòó láì ẹ̀jẹ̀ pa ìyẹn jẹ́ ìkéde alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn sábà ń tẹ́tí gbọ́ ìròyìn wọ́n fún alábàárì ìdùnnú kan ní ọ̀sẹ̀ tó kọjá yìí àbí òun náà ni ìdájọ́ tó wá láti ilé ẹjọ́ nípa àwọn tí wọ́n ń hu àwọn wúkúwúkú àpá àwọn wúkúwúkú pòròpòrò báyìí sílẹ̀ àfàlùkú ní ọgbà jíjà àwọn wúkúwúkú ẹ̀ẹ́dì wọ́n ti mú wọn nínú ìṣe olílọ́dún kan torí àti ìdìbò láti à àwọn tó wá mú ìlú wọ́n lọ gbà wọ́n sì mú bèrè mẹ́ẹ̀ẹ́dógún àbí fún wọn fún ọ̀gá yìí wọ́n ti wá dájọ́ wọn lọ́sẹ̀ kan kọjá ẹ̀ fi fi wọ́n dá ẹni tó jẹ́ olórí wọn wọ́n ní lọ́sàn-án two hundred thousand lákòókò nílẹ̀ yìí nìkan ohun ẹlẹ́ẹ̀kejì yóò lo ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́gbà ẹ̀wọ̀n láti lọ́gbà fẹ́fẹ́ mbẹ̀ pẹ̀lú tí àṣẹ kárakára. ẹ̀wọ̀n aláwọ̀ mẹ́wàá àwọn ọ̀sọ̀rọ̀ ẹ̀wọ̀n aláwọ̀ tó kù àwọn ọmọ ẹṣẹ́ tí wọ́n lójú mú gbogbo wọn náà wọ́n san one hundred thousand ẹnì kọ̀ọ̀kan wọn pẹ̀lú ẹ̀wọ̀n ọdún mẹ́wàá pẹ̀lú tẹ́ kárakára. ó tún máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn olúwọ tó kù tí pẹ́lọ́ tó di jàmá ẹ̀rí wípé eléyìí àwọn kan ló sì gbìyànjú ẹ̀ torí pé wọ́n tí máa wáyé ra àwọn ni wọ́n wà ní ṣe o. lópin ìgbà táwọn ẹgbẹ́ aṣòfin wa tí wọ́n ti fọwọ́ sí wípé ìyá ọmọ ẹgbẹ́ fẹ́ni tí wọ́n bá bá òkú ní ẹgbẹ́ tó bá ń dé báyìí òkú ní lọ́dọ̀. ẹnì kílẹ̀ ní ojú ọdún kàtí sẹ́yìn ariwo wọn kú ní iye ooru wọn kú lọ́hùn àríkó kéré kọ́lọ́pàá àpò ẹnu pàápàá àti gbogbo àwọn tó jẹ́ olórí wọn bá àtàdé sí wọn. àwọn ni wọ́n rí mú wọn ẹ̀yìn ọ̀rọ̀ náà wá lọ títí ọlọ́gbọ̀n wọ́n kọ́kọ́ kó wọn làbújá ń wé wọn tó dá padà sí Ìlọrin àti wá gbọ́ tó ṣe pé irú ìlú àfáà nínú ìlú tó tó má lè jẹ́ náà ó jìnà sí iná a ti máa wá gbọ́rú nínú mi wá dùn wípé ní ìlú Ìlọrin ìlú tó fẹ́ ìjẹ́lẹ̀ tó jìnà sí lẹ́nu ẹ̀ ni wọ́n ti kọ́kọ́ fi rú yàtá yìí ni wọ́n ti fi jẹ láwọn tó ṣe bẹ́ẹ̀ táwọn tí wọ́n lọ fẹ́ ṣe orí ẹ̀ láwọn pínlẹ̀ míì tí wọ́n lọ fi fi wọn kọ́gbọ́n ìpè ní rẹ́fẹ́ǹsì lélẹ́ yìí o ọlọ́run gbogbo àwọn tí wọ́n ṣètò yìí tọ́lọ́run fi jẹ́ kí ìjẹ́níyà tó sáwọn ẹlẹ́sẹ̀ yìí ọlọ́pàá kan lẹ́sẹ̀ dáadáa. ọlọ́pàá kan wọlé kan dáadáa ọlọ́pàá kan wọlé kan dáadáa gbogbo àwọn èèyàn kú yìí náà lọ́pàá kò ń sùúrù nígbà bá ti sùúrù tí ó tí bá ní sùúrù gbà tí ó sùúrù mu kó lọ́mọ pé yọ jẹ́ àwọn tó kù ní òkè àbí lóde wa àbí gbogbo tí bá máa fi wù wọn kó máa wọn pamọ́ sí máa ń dàgbà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. làbá ti ní ọ̀dọ̀ wa látara ká ti gbọ́ yìí tó fọ́nà tó jọ fún wa jẹ́kátẹ́gbà àlàáfíà kó máa fẹ́ tó wa ọ̀sálàmù alẹ́kùn wa ráńtìlá rẹ̀. wà á lẹ́kùn ọ̀sálà wa ráńtìlá wa rọ́ọ̀kù wa sọ àwọn fọ́ọ̀kù wa ní ẹ̀sẹ̀ dáadáa. ní sọ̀rọ̀ àkàndé àwọn ìbéèrè ní ṣètò àmọ́ ilé ìlú mi láti ọkọ̀ ọ̀rọ̀ ti fẹ̀sùbà tí wọ́n sọ fún wa wọ́n ní ṣé òkan lọ sí ilẹ̀ ìlú ilẹ̀ ìbùkáì ọ̀lọ́síbẹ̀ nígbà tó débẹ̀ Ah, hòtẹ́ẹ̀lì tí jéwù dé sí ìgbà tí ó kò ní hòtẹ́ẹ̀lì tẹ̀síbáàrí one thousand ní jéwù mú ẹran lọ fún jálẹ̀ lọ́nà ìbẹ̀rẹ̀ wọ́n sàkà lọ sílẹ̀ ìjọ hòtẹ́ẹ̀lì tí àwọn jéwù wá dé síbẹ̀ tẹ̀síbáàrí one thousand tí wọ́n ń lò nínú hòtẹ́ẹ̀lì tí wọ́n ń fà àwọn tó gbà ìgbà tí wọ́n padà kú wọ́n gbàgbé tẹ̀síbáàrí ní one thousand àwọn tí wọ́n fẹ́ pín ní hòtẹ́ẹ̀lì láwọn obìnrin àwọn bá pẹ̀lú bá a ṣe àwọn ọkùnrin àtàkì lè lẹ̀ àwọn ọ̀gá túmọ̀ tí ń jẹ́ torí pé lọ́dọ̀ obìnrin lẹ̀kẹ̀ ní ọ̀gá túmọ̀ àwọn àgbà tó lọ lé ilẹ̀ láti mọ̀ pé ilé yìí lọ́dọ̀ ìwà ló ti jẹ́ nǹkan tí àbàbàrà tó bá ìtọ́lọ̀ ń bàbàrà tàbí kì í jẹ́ ọwọ́ wa ìkáwà náà bàbà lòsàn àwọn ṣe gàdí ayé àìsí wọ́n làbí à kí ń lọ wájú kí ń lẹ́yìn bó bá yá gan èyí nínú ìsọyìn ní ọ̀pàdé jẹ́ fún wàtákùn láà wọ́n yóò àdúmọ̀kùnmọ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ tí ń ka náà máa dà gbàgbé àyẹ̀dọ̀ ẹ̀kọ́ yẹn jẹ̀ máa yìí dàgbé òṣòlò ní mẹ́ta tí èdè àgbègbè àgbè àmọ́ ọba ti pé ní pé ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú nínú oògùn tètè ọ̀tàbọ̀ wá wáyé àgbẹ̀kùnmọ̀ lọ bí ẹ̀ka ti bẹ̀rẹ̀ ọlọ́run ìmọ̀ máa ṣe fún ẹja tó ní gbélé tẹ́lí bẹ́ẹ̀ èyí tó lọ́lá èyí jù náà níta nẹ́bí tí wọ́n sọ fún wa láti tó síbẹ̀ náà ọlọ́kùnṣe ní ìrọ̀rùn fún wa ẹgbẹ́ alẹ́gbẹ́ Muhammad gẹ́gẹ́ bí àwọn ìbéèrè tí ó wà níbí alọ́sọ́dọ̀ àwọn ṣèkà ìbíà àmọ́dé yìí wọ́n ti sọ fún wa pé káwọ́lá wà ìgbà káwọ́lá wà ìgbà dáadáa wà ní ètò ìmẹ̀lẹ̀ máa sọ tìlàfáàdì fún wa àwọn ìyàwó yóò fi gbọ́ tìlàfáàdì yìí rò tí kó lùbá ti tó lù kan lọ lọ́dà àwọn ẹlẹ́rí ẹ̀lọ́tí wọn lọ́wọ́ fẹ́ àwọn ọkùnrin bí àwọn àlàpọ́ọ̀tì àgbẹ̀gbọ́ ẹlẹ́kùnrẹ́rẹ́ ẹ̀yàtúnlá tí kò sọ́dá wọ́n ìjẹ̀mẹ́ àwọn ẹ̀kọ́ ìwáyé àwọn fẹ́ gbọ́ wọ́n ní ìtọ́jẹ́ kí n kọ́kọ́ tọ̀rọ̀ ìjọ ẹgbẹ́ ọ̀rọ̀ wọ́n bèèrè ọ̀rọ̀ wákàtí mẹ́ta ni tó sì ṣòro ń ní ilé kéwùsì ni àmọ́ torí àwọn ọmọ ilé kékeré wà ní ayé àti àwọn òkìkì àǹfààní rẹ̀ pàtàkì lọ àwọn bílíà náà tó máa fi wọ́n máa sọ ìwé nìkan máa fi gbà pé wọ́n lójú àwọn ọmọ ẹ̀kẹ́ pé àlàáfíà gbàṣíà àdébáhà tí wọ́n máa sọ fún wa gbogbo ìpìlẹ̀ ẹ̀tọ́ ni wọ́n tún máa sọ fún wa pé àlàáfíà fi ṣáà àdìmọ́yìn àwọn ṣẹ̀rí àdébẹ̀tì kí ni ẹ fẹ́ ọmọ ẹ̀kẹ́ fún orí mú níbẹ̀ tí gbogbo nǹkan kátàkà máa ẹ̀sọ́ بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه إلى يوم الدين أما بعد وفي أعطاء الخير الشركاء وبالتنمية الخيرية كما أنواع التكنولوجيا ذلك وفي أعطاء مجموعة نصيحة الأمر وتكرار الرحمن في أنواع في قبول ذلك وفي قال لنا الشيخ عبد المؤمن البخاري وفي أعطاء في نصيحة الشيخ الربيع طالب الشيخ الدخاني اسم الشيخ اسم الشيخ الدخاني اسم الشيخ الدخاني في المناطق الأكاديمية ما تضع في الظلول وفي وقالين تضع عندك قد تضع في انجابنا لبجين فرما في ما تكون قلت على ذلك مضاد من أكثر مضاد وكتابنا في الظلول في سلام على المضاد في البيانات في الشيء وتضع في المناطق الأكاديمية في كثير أحوال الله أفضل fún ọkọ̀ kan lẹ́sìn àtọ́ tó àtọ́ tí wọ́n ka ìka tí wọ́n ka ìka tó jẹ́ pé wọ́n kọ̀ kan lẹ́sìn nípa kan ti ń sọ̀rọ̀ lórí àti pẹ́ẹ́tù kan ti ń dá ilé rẹ̀ ti sọ ọlọ́pọ̀ sàmùlà àwọn ẹ̀sìn báyọ̀ lọ́sọ̀ náà bá tóbi nítòsí nítòsí torí pé lẹ́yìn náà àwọn òfin tí àwọn ọmọ àgbẹ̀ta yẹn mú òtún ìtọ́ nínú ọgbà ẹ̀sìn tí yẹn mú. so ẹ ti sọ́mọ́ sọ pé ìpìlẹ̀ níbi ìkan ìdájọ́ báyìí wọ́n wo irú nǹkan yẹn tó ti jẹ́ ìpìlẹ̀ ìdìbò níbi níbi kankan ó yàtọ̀ ìdájọ́ yàtọ̀ tó náà. sábà ó nílò ìbádà títí òfin àti ìsinmi ọba tó jẹ́ pé lẹ́lẹ́ àlùmọ́ẹ́rù wà lùkàbùrù ọlọ́run ọba ó ṣe é léwọ̀ fún ọkùnrin mú èyí tí nǹkan láti máa títọ́ fún ọlọ́run ọba títí á ti rí ẹ̀rí nínú ọ̀rọ̀ rẹ̀ àkùrá àkàrí àti nínú súnà nínú ọmọ sọ̀tọ̀rọ̀ àwọn mímọ̀ náà sọ pé àtọ̀fí ìyẹn pé ọkùnrin àjò ọdúnṣọ́tọ̀tọ̀ tó bẹ̀rẹ̀ nínú ọlọ́run àtàrà nínú mímọ̀ tó sọ̀rọ̀ tá a bá wo nínú àdìmá pé kéèyàn pa èèyàn níta ló kọ́sí padà pa ní tó jẹ́ pé lẹ́lẹ́ ọ̀hún náà àdìkáṣọ́ bákan náà wà lọ́nà èèwọ̀ ní kẹ́nìkan pẹ̀ nìkan àfi tá a bá rí ẹ̀rí pé lágbàdá kọ́sí pa nínú nípa dúkìá kálùkù ara wa owó tí ń dalọ́tọ̀ dúkìá tó kálùkù náà fún kálùkù nítorí jákèlè ń bẹ náà alikábòrò gbanimẹ́nìrò èèwọ̀ ní kọ́n kálùkù lọ́lẹ̀ mú dúkìá lónìí kó lọ́ bẹ̀rẹ̀ sàfàní kọ́lá nípa wọn mi lò lọ́pọ̀ tẹ̀ ló bí ọba nílò rẹ̀ kan àtúkọ́ bá yọ̀ǹda fún o torí pé pẹ̀lú ẹ̀rọ ọlọ́run bàtàrẹ́ ẹ̀rí mọ́ ọlọ́run bàtàrẹ́ ló sọ sọ́nà lóṣù tó mọ̀ sí nǹkan yìí ọlọ́tọ̀ọ́ sí ní dúkìá lónìí. tòtọ́ bá ìṣàṣepọ̀ láàrin ara wa pé títà rírà bákan náà ìgbàrà ṣiṣẹ́ ìrẹ́ ìkàlọ́dà ara ẹni tó aláṣùgbé ọ̀nà àlùbáhà pé nǹkan yẹn tọ́ wọ́n tó bá wù kọ́ tó kọ́ sága wọ́n tó bá wù kọ́ rága tó ó tọ́ ẹ̀ka àti eré ẹ̀ nínú àwọn apá pé nǹkan yẹn kò tọ́ tó tá bá wọ ìṣìṣẹ́yàwó kí obìnrin ọlẹ́tọ̀ọ́ sí ọkùnrin ìtọ́jẹ́sílẹ̀ ẹgbẹ́ náà pé èèwọ̀ ni so àti tí afẹ́fẹ́ rẹ̀ di pé obìnrin lágbẹ́dá tó sí ọkùnrin yìí òun náà ní tí ọlọ́run tó lẹ́kọ̀ọ́ fún wa pé a lè fẹ́ obìnrin pẹ̀lú ìdí ìtakùkọ̀ yìí nínú ọlọ́run àbàtí wọn fúnra nínú wọn sọ̀rọ̀ so báwọn yẹn ti máa ń wí pé aláàkó kàṣà lè bá hàn àti àlùmọ́ọ́nì fáwọn sọ mọ́tàkọ̀ ní fáńbílẹ̀ bá kò bá wọn lásìkò kọ̀ọ̀kan ìdìbìjẹ kọ̀ọ̀kan ìlẹ̀kẹ̀ kọ̀ọ̀kan so àwọn àfilọ́ bí nǹkan bá ti jẹ́ ẹ̀kẹ̀rẹ̀ ti jẹ́ ní ọmọ àmà lò àmà mú dájọ́ láti mọ̀ lò dájọ́ títí tí a ti rẹ́ iná ọ̀rọ̀ náà pàtàkì àmì mọ́ hàn fún lọ́sùn tó sọ fún wa pé ìdájọ́ rèé ti yàtọ̀ gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí a sọ síwájú ní kúkúrú sí ẹ̀ tó. Sọ́dọ̀ ńlá òde kan. Àjẹmọ́ ìdáná ọ̀rẹ́ Alhamdulillah, ọlọ́wọ́ afẹ́ ní ọ̀sán dáadáa. Láàárín ìṣẹ́jú ní mẹ́ta sí mẹ́rin sí ó kù sí Sheikh àbúrò ya wọ́n padà sí ọ̀dọ̀ rẹ̀ nípa iṣẹ́ wíwò léyìí tí ó jẹ́ pé ó pọ̀ púpọ̀ ní ẹ̀kọ́ ìjọba rẹ̀. ìwé tó bá ti jẹ ìmọ̀ọ́mù wọ́n rí mọ́mù gẹ́gẹ́ bí ẹni tí àwọn ọmọ rẹ̀ bá láti gbé ṣòro lọ sọ́dọ̀ ọ̀rọ̀ pé afẹ́nàkẹ́ ní ìṣẹ̀lẹ̀. ìmọ̀lọ́dẹ bá wọn mọ́mù àkọlẹ̀ ah, ní gbogbo rẹ̀ tọ́lá kan aṣíwájú ẹ̀dá ọmọ máa bá lọ ẹ̀ka àgbà lè fa láti tẹ́lá ẹgbẹ̀rún tó rẹ̀ ní ìdí ètò ọ̀sìnkú àbí ẹ̀kọ́ irú ọ̀nà wo lọ́yẹ fún àwọn àgbà àtẹ́lẹ̀ fún wa ṣé ètò náà wọ́n máa wá ní àti tọ́sí báà náà ni àti lánàá wo ni nígbà tó yẹ gẹ́gẹ́ bí àpá níbi ẹ̀ ẹ̀kọ́ káńsẹ̀lì rẹ̀ àwọn ìgbésẹ̀ yẹ ẹ̀kọ́ sọ̀rọ̀ àdúgbò ìgbọ̀dọ̀ yẹ́là kan wá ní gbogbo ìgbéríta mẹ́ta àdúgbò ìsìn. alhamdulilayi wa rahmatulah alhamdulilayi kó wàtá ilẹ̀ ìlà ní ṣókí ó náà ní pé ẹ̀sìn wa ń bẹ lórí ẹ̀ka méjì àgbófò bí ọgbọ́n tó ti máa ń bèèrè àmì máa jẹ́ òmìnir àti káṣẹ́kọ̀ọ́ sí àwọn ṣùgbẹ̀lẹ̀kẹ́ ẹ̀mọ́ wa ti ẹ̀mọ́ mi kò péye àtọ̀pọ̀lọpọ̀ nínú àti ṣàlàyé fún wa pé ọkọ̀ ọdún gbòsó fọ̀ǹtà àwọn ọkọ̀ ọdún Ah, nínú wọn náà ní iblis làwọn tó bọ àmì àgbọdọ sí iblis nínú wọn náà ní akama lóde ní màdàlọ lọ ẹni bá ti nǹkan ní ìdájọ́ náà nǹkan lọọba àgbọdọ tẹbi sí àgbọdọ gbáwọlé àgbọdọ ló ẹlẹgẹta àmàlẹ dá àṣẹ àmì ẹmẹ báyìí ẹni bá ń pèpè ìmọ àkọ́kọ́ kùlà yà àdàmọ ti sọmọ wàtò ọtò bẹbẹ ẹni lọ ẹni ká tó gbọ́dọ̀ sọ fún ọmọ kankan sọmọ àti bẹbí ìbá ń sọ máa dá àyà ìbára tó ṣe ẹni bá ń pè pé títọ́ sára rẹ̀ àwọn gbọ́dọ̀ tẹ́tí sí agbọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀ agbọ́dọ̀ gbọ́dọ̀ rẹ̀ lẹ́yìn náà wọn náà wọ́n bílá ìgbọ́ yìí lára ọwọ́ ọ̀gbìn ẹni tí wọ́n bá ń jọ́sìn fún wọ́n gbé fọ́tò rẹ̀ ni wọ́n gbé fọ́ọ̀mù ni wọ́n gbókọ rẹ̀ ni wọ́n jó sókọ rẹ̀ ni wọ́n fanáta lókọ rẹ̀ ni agbọ́dọ̀ lọ́ọ̀dọ̀ rẹ̀ agbọ́dọ̀ gbọ́rọ̀ rẹ̀ agbọ́dọ̀ dókòtò agbọ́dọ̀ tún lọ́wọ́. tó bá rí bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ fún mú mú Allah subhanahu wa ta'ala sọ pé ọ̀pọ̀lọ̀ ọ̀pọ̀ tó mọ̀ dòdó ní ẹ̀sìtàjìbì lọ́sùn. Ọlọ́run fún ara ìlú fún aláṣẹ́sì sọ́dọ̀ rẹ̀ pé ẹ̀sẹ̀ ní ní máa dá inú. Aláṣọ náà ní pé ká máa bẹ lọ́run fún ara wa. Ó náà ni wọ́n sọ ṣáájú níbi ọ̀rọ̀ náà pé Mẹ́lẹ̀m ẹ̀sìtàjìbìláhà yóò kọ́kọ́ bà rẹ̀. Ẹni tí ìbá ń bi lọ́run bá ọlọ́run dínú sí. Wà á àgbẹ̀zọ náà máa àgbà àmì tọ̀ha. Ẹni tó sì kága àtìlẹ́yìn tí ó kága tó òbí sàgbà. Tó bá rí bẹ́ẹ̀, àwọn èèyàn máa ń bẹnu bùkátà kan ìní ìsọ̀rọ̀ òní, ìfẹ́ sí ìta àmọ́ lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ká tọ́ka wọn àkọ́kọ́ pẹ̀lú kọ̀ọ̀án tí lọ́lọ́wọ́ bá sọ ẹlẹ́kẹ̀ẹ́ pẹ̀lú sọ́dọ̀tọ̀ lọ́wọ́ bá sọ́dọ̀ bá òṣèlá lẹ́yìn náà sílẹ̀ àkọ́yà àwọn onímọ̀ àti lọ́rọ̀ ìdààmú ayé tó bá bá wọn yẹn ìfi wọn lọ́kàn balẹ̀ láìní sọ wọn di oúnjẹ àti ìṣe ìdáná sí ìgbà kankan lọ́rùn gbogbo àwọn kan wá tají káwọn pé ìnáwó ayáṣọ lọ́ha nínú ìgbà bíi ìdùnnú náà àwọn tó ń bá lákòólé fún ọlọ́run bá nínú àwọn orísun ọlọ́run bá lónìí náà ẹni tí ń ti ń pè nǹkan ní ìmọ́lọ́run kìí sóní nígbà tá a máa lọ ọ̀dọ́ rẹ̀ náà lẹ́yìn náà sáfọ̀ náà ọ̀rọ̀ ẹ̀sùn mọ́sílẹ̀ tó ń bẹ kí ló ẹ̀ka wí lásìkò ló ẹ̀ka wí bóòlù tẹ̀ ẹ̀ka wí sílẹ̀ náà lè fún wa tó bá rí bẹ́ẹ̀ pàápàá tí máa darí wa sọ́dọ̀ àwọn yìí òun náà ní ìbẹ̀rù gbódò wàhálà ọmọ ìfẹ́lẹ̀ tẹ̀wọ́ kẹ́lẹ̀ mìíràn ẹ̀ tó yẹ kí mọ̀ mìíràn bá ọkùnrin àti ẹni ẹ̀sàràdà inṣàlá ẹ̀mà ní oṣù tí ń bọ̀ à 15 ìjọ mẹ́rìndín ní ogún oṣù tí ń bọ̀ à náà lápàdé ní ìgbà ìfọlọ́mọ bí àti ìgbà náà lọ tó wà hàn kálá ní sáńdé ẹ̀ṣẹ́ lálẹ́ ìlà